After waiting, you go here. Archbishop de for London, Pope de for Rome, Imam de for Mecca. Archbishop de for London, Pope de for Rome, Imam de for Mecca. My people them go they follow Bishop, Amen. them go follow Pope, them go follow Imam, Amen. them go go for London, Amen. them go go for Rome, Amen. them go go for Mecca. Them go carry all the money. Them go Juba Bishop, Juba Pope, Juba Imam. Them, them go start to yap themselves. In spirit from heaven is Amen. Absolutely. Palavras do ẹgbàdé mi ní ìsàlẹ̀ ẹgbàdé mi ní ìsàlẹ̀. wọ́n ní steel. ayéfẹ́lẹ́ ò lè dìde o. bẹ́ẹ̀ àwọn kan náà dá mi. Europe lọmọ. àwọn kan náà dá mi wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè àwọn kan náà dá mi ayéfẹ́lẹ́ o. àwọn kan náà dá mi. àyínká. àwọn kan náà dá mi. ẹ kí wọ́n má sọ̀rọ̀ bí Elédùmarè. ìgúrú ìgúrú ni nígbà tí ó bẹ̀rẹ̀ sí ni máa fi ìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ agbẹnusọ lukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom. ọdún yìí mi tiẹ̀ fẹ́ mi tiẹ̀. tí wọ́n fẹ́ máa lọ pé jẹ̀lílì omi ní foníṣòsì jẹ. TFVC TFVC kò sí wàhálà. onítọ́kọ ilé ilé ń jẹ hmm. bẹ́ẹ̀ dà tó. kí ni déètì ẹ̀ ní ní ní ọ̀dì ọ̀dì fọ́t. ọ̀dì po ọ̀dì po ọ̀dì po ọ̀dì po ọ̀dì po ọ̀dì po bẹ́ẹ̀ ni ọ̀gá. bẹ́ẹ̀ ni po bẹ́ẹ̀ ni january rẹ̀ máa ń gùn. january four. bí ìgbà tó wọ seventy seven ni. ẹ mọ̀ wàá dà mọ́. kò lè lójú oní thirty months. ẹni. kò lè gùn lójú oní thirty months. ẹni pé a ah. ẹ sọ pé. olúwa sọ pé ayọ̀ pọ̀ lọ́dún yìí o <laughs> wo màlẹ́kà ayọ̀ pọ̀ lọ́dún yìí o. Eh. ṣẹ́gun eh, já ṣe mẹ́fà gbọ́n tí ń sọ. já fọ̀dọ̀ àwọn yìí lẹ. ẹ kúrò lẹ́ o happy new year lórí let's talk about ah, it. Yeah. happy new year kó àlàjá ọdún tuntun. happy new month. ètò àkọ́kọ́ rèé nínú ọdún twenty twenty two. new month. Hmm. New, new weekend new new, testimony new testimony new, new victory new manifestation gbogbo ẹ ni new upper up, upper level. a hmm, upper level. Hmm. onílé ẹ̀kú lé o èrò ọ̀nà ẹ̀lẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa sílẹ̀ tẹ́ nítorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn èèyàn àbìdí yàn á hmm. gbọ́ mi à ń ṣe nínú ayé yìí náà ah ẹ̀yin ẹ̀ dáadáa mọ̀ tá a jẹ torí n tá a jẹ tá a jẹ tá a jẹ tó jẹ pé àti n tá a fẹ́ jẹ tá a fẹ́ jẹ gbogbo wa ò ní sí mọ́ ń gbọ̀ bá yá bẹ́ẹ̀ ni àwọn tá a àwọn tó ti wá ṣáájú wa ń kọ́. àwọn dà àwọn dà. <laughs> láyìíká ọmọ tó tẹ mọ n bí mi. jàlélẹ̀ jàlélẹ̀ jàlọ́mọ jàláya àwọn dà àwọn tó ti jàlógún jàlógún àwọn tó ti jà sẹ́yìn sẹ́yìn sẹ́yìn ń boná wà lẹ́nìí sà. ogún yẹn dà. mọ́mí ń boná wà jàre. àlógún yẹn dà. ogún ọ̀hún dà ogun tẹ torí ẹ lé ilẹ̀ lóró ogun tẹ torí ẹ lé omi lóró ogun tẹ torí ẹ sẹlòmíì diwèrè ah, ah. ogun tẹ torí ẹ fàgádágodo tàwọn kan sábúrọ́dù tí wọ́n lé wálé mọ́ ogun tẹ torí ẹ gbaṣọ lára àwọn kan tí wọ́n da sí mọ́ ogun tẹ torí ẹ sí àwọn kan mágbede méjì ọ̀run òun àtayé tí ò jẹ́ èèyàn ah. tí ò sì tún jẹ́ òkú ogun tẹ torí ẹ lé ọmọ ọmọ ọmọ ọmọ ọlọ́mọ kúrò ńlé aràn níṣe dé tòrútòrú. tọ́ lọ́ràn gbọ́dán tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n bá ń sọ̀rọ̀ family house ya níbo ní jẹ́bẹ̀. òun òun sọmọ rẹ̀ kò rántí mọ́ àti ràn níṣẹ́ mọ́dé mọ́. ogún ọ̀hún ẹni tó ṣiṣẹ́ ogún náà dà. èèyàn abìdí yàn yàn. Hmm. Hmm. ìbà ọ̀sẹ́ ẹ̀rìn hmm. tá a fi dálẹ̀ Oòduà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ pẹ́tà ọwọ́ ìbà àti èdè àtẹlẹdẹ́sẹ̀ ìbà rí ìrè òní kójọ máa wọ̀ wálẹ́wọ́ àtàtà ìlú jùmọ̀ká ni mi ò láyé ń ká ìpara bí ẹni ń para ogun. Jagunlabi ríra ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ńgán mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gbalẹ̀ lọ́wọ́ yín o ẹ káàbọ̀ lákọ̀tún lọ́dún yìí agba ò ní lọ nígbó fẹ́ tu ẹtu ò sì ní lọ nígbó fágbá jọ lólẹ̀ igbó kùtàkùtà torí pé wà ń bẹ̀ làwa ṣe wà ń bì torí pé àwa wà ń bì ńlẹ̀ yín ṣe wà ń bẹ̀ èèyàn láṣọ èèyàn èyí tá a ti ń ṣe látẹ̀yìnwá torí pé ẹ tẹ́wọ́ gbà wá ni ó sì dá wa lójú pé èyí tá a tún fẹ́ mú èyí tá a ti mú èyí ẹ tún tẹ́wọ́ gbà wá bẹ́ẹ̀ ṣe ń ṣùgbà wa tẹ̀ ń tì wá lẹ́yìn tọ́lọ́hún sì ti gbogbo wa lójú ojú ò ní òru ojú ní tiná ọ̀sán ojú ò ní ojú yìí sì ti náà lẹ arànjú lẹ koroṣo ni ojú ò ní tì yín ọlọ́run forúkọ rẹ̀ tí ì bá ṣòun tó wà lẹ́yìn wa mi mọ́ tá a bá máa wí kí là bá máa sọ tí ì bá ṣòun tó ń fàtìlẹ́yìn tiwa mi mọ́ tá a bá máa sọ àfọ̀n náà agbẹnisókè téńté fini ayé mọ́ fini àláhàn pa ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ṣé mo lè kí ọ kí n tún mọ dé fìlà ṣá ṣí fìlà máa yìí ṣí fìlà fọlọ́dúnmarè àrí ìró àlá tó ń jẹ́ èmi ni mo ṣì bẹ̀rù òun nìkan ló tó kọ òun hmm. jẹ́ èmi ni èmi ni mo ṣì bẹ̀rù ẹkùn ọkọ fáráò létí òkun pupa hmm. ọ̀ọ́ni tó ni gbogbo ilẹ̀kílẹ̀ aláàfin gbogbo ìjọba ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ́ẹ̀rẹ́ fún ọ torí tó ṣe òfin ẹnì kankan òmọ̀mọ̀ tálákà jáde nínú kòsíkòsí nínú ẹ̀rọ̀fọ̀ ló ti mẹ́lòmíì náà jáde inú dọ̀tí ló ti mẹ́lòmíì jáde inú ebútú ló ti mẹ́lòmíì jáde ibi ó ti mẹ́lòmíì jáde ń ta sánsán ó sì ń mm. Mm. ó wà tó dọ̀stì ẹ̀ nígbà mm. bá dọ̀stì ẹ̀ tán ó kun rúrúrú ó sì fi lélẹ̀ lẹ́pà àbìkan olóyá àwọn ọmọ aládèrè jókòó pẹ̀lú wọn máa bá wọn pàṣẹ ó wá kó bá balẹ̀ ní tí ó bí ọ léèrè tó bá lò ti dé o dé hmm. tó bá lò dé o dé àìdé rẹ nìjáyà tó bá dé tán ìka àyà ní ọba ṣoore kàyàn láyà hmm. twenty twenty one ọdún tó lágbára ọdún tí atẹ́gùn fẹ́ tìjì sí jà ọdún táwọn kan bá lọ ọdún táwọn kan sùn tí wọn ò sì jí mọ́ mm. ọdún táwọn kan rìnrìn àjò tí wọn ò sì dé mm. aṣọ ni wọ́n fi dára mọ̀ pẹ̀lú bàtà wọ́n dà pé aṣọ bọ̀dá kínní lélẹ̀ mm. ilé ìfẹ́ jọ gèlè wọn àmọ́ o bó ṣe kó wa yọ kò yẹ ẹnì kankan dọ̀là náà la sì sọ pé masking scheme rẹ ò yé wòlíì torí ntọ́ bá fẹ́ fi hàn wòlíì ní wòlíì rí ntọ́ bá fẹ́ fi hàn àfa làfa rí kéèyàn forídìí ọdún kan ṣe é ara ń tó náà lọ padà wá ṣe ọlọ́run ni o kì í ṣe èèyàn èrèdínú tí mo fi máa ń kó bẹ́ẹ̀rẹ̀ fún ọ tí bá ń gbọ́ pariwo tí n sì ń lọ́gùn rẹ rẹ iṣẹ́ rẹ ọjọ́ kẹfà ní fògó fowókọ rẹ àdìsá lóyún ọmọ ìyá eléwé dúni n ò lè mọ yàn nígbà tí nǹkan ò ṣe mí n ò lè mọ fògó fún un gbà tí ìṣe pé bóyá ó ah. tẹ̀ mí lábẹ́rẹ́ mm. bẹ́ẹ̀ ni ọlọ́run ni ó kì í ṣe èèyàn àìkú tí ò lè kú o àìsá tí ò lè sá o mm. ò tí o ò pinyìnkìn o ò dípẹ́ta o mm. lágbára yìí o tún lágbára ọ̀run àṣeyọ́wù ni ajípọ̀jọ́ kúdà léwájú ogun lálọ́ aṣáájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀ ìwọ́ba tó kúrò ńlé tó tán kúrò ńlé ó kúrò ń gbàgede sì tún mọ ọlọ́run ni ó ṣe o kì í ṣe èèyàn àáríran jùlọ lọ olórí gbogbo àwọn tó pera wọn lálásọ tẹ́lẹ̀ ayé ń tó ṣe òfin hàn yàn rárá àbájọ hmm. tó kun fi rí ọ tó sátijọ́dá ni rí ọ tó padà sẹ́yìn àbájọ tó kè lálàǹfò bí àgbò kékèké bí ọ̀dà àgùntàn láyé nká hmm. àwọn àgbàlagbà ni mò ń sọ̀rọ̀ wọ́n ní odò kì í ṣòkó bojú ẹ̀yìn àmọ́ jọ́dánì lódódùmarè ó bojú ẹ̀yìn eh? ó padà sẹ́yìn eh? ọlọ́run mọ̀ ni kì í máa ṣe èèyàn hmm. ó mọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ òun tó wá ní bẹ̀rẹ̀ ohun gbogbo òun ló pín ohun gbogbo òun ló ró ohun gbogbo ló ń ṣe ohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àláìgànràn tẹ̀tẹ̀ pátápátá ọlápòrò godo ọba hmm. ìdìdí ìdáyé ní hmm. aláàfin àjọbọ hmm. ìwọ ló lóko àjọbọ ìwọ lọ bá àmì ọlá ọba àmì ọlá òun gbénu ọlá ńlá ṣọlá o sì ń gbénu ọ̀run ṣògo o wà lọ́bà kan ìwọ nìkan ṣoṣo náà ni ẹrù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹrù tí ń salágbára yé dojo ọgbọ́n táwọn lárúbáwá pè ní aramani arohim ni amọ̀lík ni akudus ni asala alhamni hmm. amumini oh. amuyamini arujaba arukoha hmm. arugafa ọba tí ń hmm. forí jẹ̀dá zọ́ọ̀lù jalali wali oh kiram ó kira rẹ̀ títí olóhùn ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ó wá sọ fún mose ó ní orúkọ òun tó ń jẹ́ jehova ni wọn ò tí ì mọ̀ kí ni ń jẹ́ jehova ọba tó tó tán ni all sufficient god ó tó tán ó tún tó jà ara rẹ̀ gbé ẹkùn ta gìrìgbé rẹ̀ níjà jehova nisi ni jehova egibọ ni jehova shalom ni oh wòmí lẹ́yìn rẹ̀ kò tí ì sálágbára mi mọ́ ọ̀bánirin kíá ó tán ọ̀bánilórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún yóò ti fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún. ó dúdú gbẹ́rẹ́dù òkè tìrì mọ̀wọ́ ọlọ́run ni ọ́ wòmí wòmí ọ̀gbàmùgbàmù ojú ọ̀run òṣè gbàmù gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára yé tó fẹ́ fọwọ́ agbára yé gbani ọ̀gbàmùgbàmù ojú ọ̀run òṣè gbàmù gbàyàn gbàyàn tí ń gbàyàn lọ́wọ́ ah. tóbi jù bẹ́ẹ̀ lọ mm. báyé kẹnu jù bẹ́ẹ̀ lọ mm. Mm. báyé sáré jù bẹ́ẹ̀ lọ mm. báyé gbọ́n jù bẹ́ẹ̀ lọ mm. báyé níkọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ eh. báyé mìtìtì jù bẹ́ẹ̀ lọ ìwọlá ayé ayé tí ń gbáyé mi láì mọ mi sí i ó gbẹ́kú mi ní ṣẹ́gun ọlọ́run ni ọ̀hún ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Cheers. about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. <laughs> Ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ akọni wọn kì í fi boost capsule ṣeré. Boost capsule àgbààgbà rírì sọ̀gídà kíkanjú bíṣẹ́ bá yá ṣe àti gbọ́ nípa ẹ̀ boost capsule ní egbògi tá a ṣàkójọpọ̀ ẹ̀ láti oríṣiríṣi orílẹ̀-èdè fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni pẹ̀lú ìrọ̀rùn boost capsule pẹ̀lú ra kó oríṣẹ́ ẹ̀wò ìjọba fòǹtẹ̀lú tó dára fáwọn ọkùnrin iléeṣẹ́ titan natural ló gbé jáde titan natural wà ní house one alẹ́sìlọ́yẹ̀ olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two email sales at titannatural dot com ẹ kàn sí àwọn alá alágbàtà wa bíi kúnlẹ̀ ara pharmacy ládojúkọ UCA Ìbàdàn good all yemẹtu kúfọ́yàkùn lágbẹni ibuprofen fọkọ agbẹni akikom onirobo center agbẹni al-aswa store agbowó àti darussalam tó wà lọ́jà àbá Ìbàdàn boost capsule káàrọ̀ ọmọkùnrin ó gbá yagiyagiyagiyagi hallelujah òní yìí ló pé ọdún méjì gẹ́gẹ́ tí màmá wa late elizabeth mojoyọlá àbíkẹ́ lálókun ní ọ̀pájọbí ní ọdún méjì tó dágbére fáyẹ̀sù ẹ̀ṣẹ̀ yìí pòdìgbò ó ṣe adúpẹ́ wípé ẹ̀yìn tó fi sílẹ̀ ò bàjẹ́ ìwà rere tó ń ti bẹ̀rù ọlọ́run tó fi àpẹẹrẹ lélẹ̀ ní gbogbo wa ṣe ròyìn bó ti ṣe wá pé ọdún méjì lónìí tí màmá wa elizabeth mojoyọlá àbíkẹ́ ayálà lókun ọmọ ọ̀pájọbí ti ṣe wá lọ sinmi láyẹ̀ olùgbàlà làwa ọmọ àti ẹbí tó fi mọ́ gbogbo ojúlùmọ̀ lápapọ̀ fi ṣe ládùúrà wípé iwájú tó dojúkọ january four ọdún twenty twenty tó ti fayélẹ̀ lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún ninety six years mama wa àbíkẹ́ àgbọ̀ ọmọ ajísan ọmọ òwe ọmọ atẹ́niwíjọ́ ọmọ olówó kan àbà ọ̀yọ́ àwọn ìnáwó ọ̀yẹ́ ni àgbàwọ̀ ṣòkòtò yẹ ọmọ ènìyàn bí ọba fún wọn lẹ́sẹ̀ àṣùwọ̀n lápá ìwọ lọ́mọ ajílàlá ọ̀ṣọ́ ọmọ ajífọ̀jọ́ gbogbo dàbí ègbè mọ̀lásòkòsòkò bí ọba ṣe bẹ̀rẹ̀ wa Elizabeth mojoyọ làbíkẹ́ ayala lókun ọmọ ọ̀pájọbí máa sùn láyà olùgbàlà rẹ̀ títí dọjọ́ àjíǹde níbi tí pèyà ò ní símọ́ afẹ́ ọ ṣùgbọ́n Jésù Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù ronú. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ojú okò ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́l panokọ́ọ̀mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́n cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng. thirty twenty mo béèrè mẹ́ta gbà béèrè mẹ́ta thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn rere láti twenty. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lórí MTN line rẹ yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí tẹlifíṣàn smartphone smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ lákòókò ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ tókè ààyè ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà nílẹ̀ ní rẹpẹtẹ fún jíjẹ thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àtijẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣí sílẹ̀. thirty twenty bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB. all right we need to slow down a bit. Woo. má bínú nẹ́tíwọ́ọ̀kì ni. àwọn tó wà lórí Facebook ẹ̀rípa gan pause à ń gbìyànjú àwọn engineers ń gbìyànjú ní ìsìn báyà ti wá sórí Facebook hmm. torí n ta fẹ́ sọ lénìí n tí ọ̀pọ̀lọpọ̀ tí ò bá ní access rédíò àmọ́ tó lè wo Facebook gbọ́dọ̀ gbọ́ ni kan tẹ́tí kan jẹ́ àgbọ̀ lọ́sẹ̀ tó kọjá tẹ̀ bá gbàgbé mo kàn rárá ṣíṣọ lójú ọ̀rọ̀ kan nípa arábìnrin kan tí ó ń ké tó ń lọgun síta hmm. pé òun lọ́kọ àmọ́ ọkọ òun sọ fóun nígbà tóun fẹ́ ṣègbéyàwó póun ò ní mọ̀lẹ́bí àwọn kan dẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ lóòótọ́ tó bá ní àwọn mọ̀lẹ́bí ẹ̀ ń kọ́ ni a mo sá fún mọ̀lẹ́bí ni o èmi nìkan ni o èmi nìkan ni o èmi mo ríra mi o àdè hmm. lè bí ìmọ̀ àwọn èèyàn náà. ó yẹ ká tún fàsìkò yìí gan sọ fáwọn èèyàn wa <laughs> sórí ọ̀pọ̀lọpọ̀ owó ló wà ní àwọn ilé ìfowópamọ́ tó jẹ́ pé ẹni tó ní owó ti kú àwọn mọ̀lẹ́bí sì ń ráre lọ́wọ́lọ́wọ́. wọn lè claim ẹ torí wọn ti ẹ mọ̀. tó jẹ́ pé ẹni tó ẹni tó ní owó ò jẹ́ kí mọ̀lẹ́bí mọ̀ kò jẹ́ kí ìyàwó mọ̀ kò jẹ́ kọ́mọ ó mọ̀ wípé òun ní owó tó tó bẹ́ẹ̀. èmi ti ẹ̀dẹ̀ tún wá ń ra mọ́tò pamọ́ tí ò ní páàkì ẹ̀ sílé ara ẹ̀ á lọ páàkì ẹ̀ sílé ọ̀rẹ́ àjẹmógún ọ̀rẹ́ nìyẹn ẹlòmíín ralẹ̀ pamọ́ á ní ìwọ nìkan ni ọ̀rẹ́ mi tí mo fi inú tán. àwa kó dọ́kúmẹ̀ntì fún ọ̀rẹ́ tó yẹ hmm. pé ọ̀rẹ́ gan nìkan ló mọ̀ ipe lágbájá ló nílẹ̀ yìí. ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó kẹnu ni o torí pé n tó lè lé ọkùnrin míì kó mọ̀ sọ fún ìyàwó tàbí mọ̀lẹ́bí ibi tóun ní property sí ẹ má jà blame ẹlòmíì o. ìgbà tí tèfètèfè wà rajà lọ́wọ́ gédégédé má ta láwọn ìmọ̀ jẹ́ òkú wálé. ohun tí wọ́n ń fojú ẹlòmíì rí. ohun tí wọ́n ń fojú ẹlòmíì rí. tó wù kán fojú èèyàn rí ó yẹ kéèyàn ní ẹni tó máa jẹ́ lára mọ̀lẹ́bí tàbí ìyàwó tàbọ̀ ọmọ téèyàn lè sọ fún instead tí tí gbogbo oògùn ẹ̀ fi wá di tẹni ẹlẹ́ni. àdúrà tí màá gbà. èyí tó wà ní báǹkì tó jẹ́ pé àti mọ̀lẹ́bí o àti ọ̀rẹ́ o wọn ní access sí nǹkan tó jẹ́ pé wọ́n ní àwọn kan wà ní báǹkì tó jẹ́ pé wọ́n máa ń yáyàn lówó láti inú ẹ̀ máa gbọ́ òun láyìnká hmm. mi ì sọ pé n tó ń sọ ò dáa o mi ì dẹ̀ sọ pé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe dáadáa o àmọ́ àdúrà tá a máa gbà ni pé ká mọ̀ tẹ́ni ti kà láyé hmm. ẹni tí wọ́n bá fín lápẹ́rí kò ní trust anybody o òótọ́ ọ̀rọ̀ mo sọ o ọmọ ìyá ń plan fọmọ ìyá o arákùnrin kan bẹ nílùú Ìbàdàn yìí ìjọ tí wọ́n pa ariwo sọ àmọ́ story tó ti lọ ni bẹ́ẹ̀ ni arákùnrin yẹn wà ní ọjà kan tó popular ń bàdàn ó lómi lára díẹ̀ báyìí ó ń ta nǹkan tí wọ́n ń lò nínú ilé fẹ́ni tó bá fẹ́ kọ́lé ẹ̀jẹ̀ nira máa gé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. dàdúró bẹ́ẹ̀. láyínká hmm? wọ́n ti mú mi lọ síbẹ̀ rí nígbà táwa náà fẹ́ ṣe bí ojúlé méjì pé kára kan ń bẹ̀. ilé bí ó ti lọ wo bọ́ọ̀lù ni wọ́n ti fà jáde bẹ́ẹ̀ ni tí wọ́n ń yìnbọn mo rò kóun náà ṣe bí ọmọkùnrin tí bọ̀ ò rán kan tó wá igi two by two tán fi fọ́ orí ẹ̀ dànù nígbà táwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn wá ṣiṣẹ́ nígbà tí wọ́n tọpinpin tọpinpin tọpinpin tọpinpin ọmọ ìyá ẹ̀ ni. ọmọ ìyá ẹ̀ ni kí ni. ọmọ ìyá ẹ̀ ló ṣekú pa. kí ló ṣe fún. ó rán ọmọ ìyá ẹ̀ fún díù kan tí ó ti gbówó yẹn tó kàn lọ sí kọ́mpìnì kan tọ́jà yẹn ò tíì dé tó sì jẹ́ pé láàrin òun àtọmọ yẹn bẹ́ẹ̀ ni wọ́n láti pa kéèsì yẹn mọ́lẹ̀ torí pé ìyá tó bí wọ́n wà láyé ó sì mọ̀ pé tán bá tọ́ pínpín yẹn jù wọ́n padà pa ọmọ òun yóò wá sọ ọmọ méjì nù lẹ́ẹ̀kan ṣoṣo ni já mẹ́nu kúrò mẹ́ẹ̀. Ah. wọ́lọ́run. máa le ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa le. a ń rìn nílẹ̀ inú bẹ̀rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà ń kọ́ ṣẹ́gun. bẹ́ẹ̀ ni òun ni mo ṣe sọ pé kọ́lọ̀ má jẹ́ ká tẹ́nítì kà ìrírí ẹlòmíì etí wa ń gbọ́ kísà àwọn ọ̀rọ̀ mi ò ṣe sọ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ fún mi pé ẹ jọ mo fi wá sí let's talk about it kíní kan yóò bì mo ti ń pè é lórí let's talk about it down, dáhùn màá wá ní kán wá sọ́fíìsì máa wà jójó kù tẹ́ ẹ báyìí sọ lórí afẹ́fẹ́ ẹ fẹ́ kó bára yín. ẹ para yín sáyé ẹ para yín ẹ para yín bẹ́ẹ̀ ni mo sọ so kì í ṣe pé ó dáa o kéèyàn fi nǹkan pamọ́ fún ìyàwó kéèyàn fi nǹkan pamọ́ fọ́kọ o kéèyàn fi nǹkan pamọ́ fàbúrò o. ìbò wa lèèyàn ṣe fẹ́ ṣe. àfi kọ́lọ́wọ́ ń ṣàánú wa tí oògùn èèyàn ò fi ní gbé torí èèyàn ń ṣiṣẹ́ torí ah. ọmọ èèyàn ń ṣiṣẹ́ torí aya bó lèèyàn ṣiṣẹ́ èèyàn tó wá fi sọ fọ́mọ ṣé èèyàn ò ní sọ fún ìyàwó. yín kusẹ̀ lẹ́lòmíì ò fi sọ fún ọ pé kóun ó jẹ ní tóun ó jẹ kóun yá máa lọ kóun òun mọ̀ òun ṣe lòun ṣe wàhálà tó ń ṣe kóun jẹ kóun jẹ ìyẹn tó ń lè jẹ ń bẹ. kó mọ bá tòun lọ tóró òun mọ̀ pé kò wá yẹ kó rí bẹ́ẹ̀. tóró òun mọ̀ pé àwọn ẹ̀hànnà ni. àwọn mọ̀lẹ́bí òun. <laughs> láì tí ì kú òun gan-an wọ́n ti ń wọ bàtà wọ́n wò wọ́n ti ń wò wò wọ́n ń wọ bàtà wọ́n á gbọ́ bàtà ṣé kí n ah. máa kó léyìí lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàtà tó ṣe ń wọ. Ah. Hmm. kọ́lọ́hún ṣàánú ni bọ́lọ́hún ṣe ń pin ọlọ́run lóye ìgbà míì wà tó jẹ́ pé àárín lẹ́nìyàn á wà tí gbogbo àwọn tó wà wájú àtẹ̀yìn gbọ́dọ̀ máa wojú ẹ̀ àfi tọ́lọ̀ bá fìfẹ́ sí lọ́kàn wọn ni ó gbà pé ó ti di dáúdù ìmí tó tó tó tó jùlọ á wò pé jọ́wọ́ ni òun pọ̀ sẹ́yìn rí kẹ̀ à wọ́n ní ibi tọ́lọ́ ibi tá a bá ti máa ra aṣọ tá a máa ra aṣọ kọ́lọ̀ òun ó ṣọ wa wọ́n á padà pera mi jókòó pé ńbo la ti máa aṣọ gan ńbo la ti máa aṣọ. ó dà ṣé téèyàn bá fi lẹ̀ hmm. kéèyàn má jalè. Mm kéèyàn má jalè ṣé kéèyàn má kéèyàn má tiraka àti jẹnu ogún yẹn. ẹ ṣe mọ̀ pé kọ́ọ̀tsọ̀ tiwa ni kọ́ọ̀tsọ̀ ilẹ̀ kóòtù òjì bí kọ́ọ̀tsọ̀ apá bíi ni pé kéèyàn ṣiṣẹ́ lẹ̀ dọ̀mọ́ àwọn kan àwọn kan ò gbàgbọ́ nú ẹ̀ torí pé ìjọba wọn ni ó tọ́jú oníkálukú. jẹ́ kí n bèrè question kan <laughs> ṣẹ́gun <laughs> ǹjẹ́ ọkọ lè jogún ìyàwó ah, ọ̀rọ̀ yẹn kì í. tó tabale ọlọ́mà tó lódì o mm. ká ní pé ìyàwó ló ló mọ́tò ìyàwó òun àbí ilé tíyàwó òun kọ́ síbì kan. in the face of law àwọn méjèèjì ti dẹyọ kan o hmm. tàbá sì ní káwọ̀ ọ̀rọ̀ bíbélì pé Yorùbá ń kọ́ wọ́n ti dẹyọ kan ilẹ̀ Yorùbá ni ó mọ bú pé pé ó ń jogún ìyàwó ẹ̀ àmọ́ nígbà wọn tí a bá gbọ́ ebi ìyàwó ṣe rere lẹ̀ ni tíyàwó náà bá ní problem ta ni ó padà mọ̀ pé. ọ̀dà Ṣẹ́gun kí ló dé tó fi jẹ́ pé tí ìyàwó ò bá bímọ fún ọkọ ẹ̀ tó fi hmm. kú. Mm Hmm. kí ló dé tí mọ̀lẹ́bí fi máa ń léyàwó jáde nínú ilé ah, tí wọ́n á sọ pé àwọn ẹbí ló máa decide lórí ogún ọmọ àwọn. àwọn ni ẹbí ebóhùn ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ eh, lójú ẹ̀ ṣùgbọ́n a pọ̀ sí ẹ̀ báyìí torí ẹni tó wà níwájú wa Èkó ló ti wá. ká kọ́kọ́ yanjú eléyìí ẹja eh, yanjú eléyìí kí ló dé tó fi jẹ́ pé mọ̀lẹ́bí wọ́n máa ń ní priority ju ìyàwó lọ nínú ilé ọkọ. Eh, ah, àṣà àti ṣe ni. ṣé àṣà ni pé kí ṣàṣà ni. di yóò tún wọn máa yọ lẹ́nu ah. láyìíká mm. pé àwọn tí wọ́n pera wọn ní èèyàn Ọlọ́run. Mm. àwọn ìránṣẹ́ Ọlọ́run ló ń sọ mm. yẹn. Eh, tí nú tí wọ́n fi àṣírí pamọ́ sí lọ́wọ́. tásìkò yẹn bá ti tó wọn ò di ifá pahùn dání o ifá wọn ò pahùn dání bóyá nítorí. wọ́n láwọn ìránṣẹ́ Ọlọ́run míì wà tí wọ́n ń jókòó tẹ ogun. àkàìmọye Mm-hmm. <laughs> àkàìmọye men of God men náà ni <laughs> àkàìmọye bẹ́ẹ̀ ni. Ah. ó dà tí ilé ìjọsìn bá ra lẹ̀ lọ́wọ́ èèyàn tẹ́niyẹn kú tí ò tí ì sanwó ilẹ̀ tán fún ẹniyẹn tó fi kú ǹjẹ́ ìyàwó lẹ́tọ̀ọ́ láti gba balance lọ́wọ́ church. ìgbà míì wọ́n tiẹ̀ sọ pé orí ọ̀fẹ́ tí wọ́n rí ní ṣọ́ọ̀ṣì ṣé kò ti cover ilẹ̀ gan-an. Hmm? ó sọ pé orí ọ̀fẹ́ tí wọ́n rí ní ṣọ́ọ̀ṣì òtí wọn ti sọ sórí ìfọkọ àti ìyàwó tí ọkọ ẹ̀ kú tó lóyìnbó nílẹ̀ chọ́ọ̀chì yẹn ilẹ̀ yẹn kíní kan kìkì tán ní amọ̀ yìí ń gbà tẹ débi náà ẹ ní nǹkan kan <sighs> èmi lọ́lọ́run ń lò. ǹjẹ́ wá tó ti torí kéèyàn wá máa sọ pé òun fẹ́ jà sógun. ẹ sórí ọ̀rọ̀ ogun jíjà sí bó bá ṣe kọjú sí oníkálukú ni ọ̀rọ̀ dàbí rọlé ayé ni ẹni tó bá múlé ayé kankan kan, kan Ari kankan kan. ẹni bá sọ pé mi ni mo mọ ìyàtọ̀ kọ mi jẹ lórí àwọn kìnnì mi lè lajú mi lẹ̀kẹ́ nìkan gbà mọ́ mi ah. lọ́wọ́. ó tẹ̀ ti wo tí mọ̀lẹ́bí wa ń sọ fún mi tó bá mà kó láyé gbé. wàá wogun tí àwọn èèyàn ń gbé tira wọn lórí ilẹ̀ rírà lásán. a ní àwọn mọ̀lẹ́bí ọkọ. ibẹ̀ ni ibẹ̀ lára àyà rẹ̀ ó ti máa já tí wọ́n fẹ́ lọ ṣáàdá lórí pé ilẹ̀. kí ló dé tí mọ̀lẹ́bí ọkọ kí ló dé kí ni reason ṣé àṣà ni Ṣẹ́gun dá mi lóhùn. kì í ṣàṣà ni ọkọ òkú ni wọ́n fa orí gbogbo ìyàwó ni wọ́n wẹ òkú tí wọ́n ní kíyàwó máa mú mi òkú kóṣù tí ọkọ rẹ̀ ní kí ni wọ́n ti ṣe láwọn apá àbíkan Nàìjíríà. àní ti mọ̀lẹ́bí tí wọ́n ń jókòó tẹ ogún ọkọ. Ah, ah, ó sì sọ bẹ́ẹ̀ ni pé o mọ bó ṣe ń lọ. mi ìmọ̀ ni mo ṣe ń bi ọ́. Ah, irọ́ ọ̀dálẹ̀ ayé ṣáájú mi òdélé ayé ṣáájú mi ó sì ti sí mi lẹ́nu ti sí mi lẹ́nu. Ṣẹ́gun dá mi lóhùn. ṣé wọn kì í ṣe ni. níbo. wọ́n sì ń ṣe dọ̀la èyí tó ké wá bá wa tó fi ní tó bá dè ní ká sọ tí ì bá ṣe ọ̀rọ̀ ti ẹni tó tún padà wáyé ṣé wọn jókòó tì wọn ní kò bímọ wọn sọ sórí ìfúnpá gan ni. èyí tó bímọ gan ńkọ́. èyí tó bímọ gan wọn là lé lọ́wọ́. àbí kí wọ́n sọ fún pé ní tó bá tọ́ sí wọn máa fi ránṣẹ́ sí kó tiẹ̀ kọ́kọ́ kúrò nílé yẹn ná. kí ló fẹ́ kúrò nílé fún. ìlú tóun àtọkọ ẹ̀ tán jọ làágùn tán jọ kọ́. màmá ẹ kúrò lẹ́yìn. àwọn àwọn ibi tí kùdìẹ̀kùdìẹ̀ kù sí nú àṣà tó yẹ kí adjustment ra wà fún un. ẹ̀yin lẹ jókòó ìgbìmọ̀ tí ó yẹ e-, èmi ò lè jókòó mọ kéré no no ṣe mọ̀ pé àwọn àṣà kan wà tá à ń kọ́ láti ilẹ̀ òkèèrè tí kò bá tiwa mu èyí tá a fi mọ́ rin hòhò bíi táwọn ti bẹ̀rùn àwọn ibi tó yẹ ká mójútó rè káwọn àgbààgbà mójútó pé nǹkan báyìí ayé ti kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá àṣe àtúnṣe ṣe sí. àwọn bàbá wa bàbá lè réèyàn là wá lóye ṣé bí wọ́n ṣe àwọn tán ti wá ṣáájú wa ṣé mọ̀lẹ́bí máa ń jókòó ti ogún ọkọ. àwọn mọ̀lẹ́bí míì tí ọlọ́run bá pèsè fún mi ò ráyè o. wọn ò ráyè. wọn ò ráyè. ìyàwó yẹn torí wọ́n mọ̀ pé ìyàwó yẹn fi mọ̀lẹ́bí tiẹ̀ lẹ́wàá fẹ́ àwọn ni bẹ́ẹ̀ ni àwọn kan tiẹ̀ máa sọ ni pé sọmọkẹ́yà àwọn kan sì ń ṣe ní twenty twenty two. èmi ni màá mú ah, ṣé ìyàwó bọ̀dá rẹ ti wulẹ̀ ń wù ọ́ ni. àbí wọ̀ ti ń retí kí ìyàwó torí kò kí bọ̀dá ẹ̀ kú tọ́mọ tí ó bá sì lóhùn oṣù pé wàhálà dé wàhálà dé o náà bàbá bàtà canvas gbèrè kan báyìí mo ní tó ẹ pẹ̀lẹ́ mà. trainers tó ti lù sáré. a ní fẹ́kẹ́ dárúkọ yín àbẹ́ fẹ́ dárúkọ ẹ má dárúkọ èmi á dábàá kẹ́ ẹ má dárúkọ mo ti sọ fún lọ́ọ̀yà kí wọ́n bá wa lórí ètò bá a ṣe ń ṣe lọ́wọ́ yìí ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ẹ ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ wàhálà ara yín sì kú ọ̀rọ̀ èèyàn. lẹ́yìn ọdún mélòó tí ọkọ yín ti kú. Eh, thirteen years two thousand and eight. ó ti pé ọdún mẹ́tàlá báyìí. bẹ́ẹ̀ni sọ. ẹ sì tí ì rí access sí ogún ọkọ yín. ó ti sọ. àwọn wọ́n sì tún fìbọn lé yín kiri. àwọn ogún tọkọ yín fi sílẹ̀ báwo ló ṣe pọ̀ tó eh, wọ́n fi company sílẹ̀ ńgbà tó wà hmm. láyé wọ́n máa ń realize about one point four million every month then wọ́n tún fi uh, student hostel sílẹ̀ student hostel yẹn seventy thousand wọ́n máa ń san ní self-contained mm. about sixty rooms ah. then wọ́n dẹ̀ ní àwọn investment but àwọn ìfẹ́ lára àwọn investment yẹn àwọn document kan wọ́n jí gbé tán fi pé mi mọ̀ kankan nípa ẹ̀ wọ́n kọ̀ọ̀kọ̀ about thirty one companies jáde lára àwọn thirty one companies tán kan yẹn gbogbo wọn ni mo kọ lẹ́tà sí tí lọ́ọ̀yà bá mi kọ lẹ́tà sí pé wọ́n gbọ́dọ̀ release anything fún anybody. ṣé àwọn companies tọkọ yín ní ẹ mọ̀. ẹ tán invest ni àwọn tán ní investment bẹ́ẹ̀ ni aṣọ thirty one ọkọ yàtọ̀ ẹni ọdún mélòó ń gbà tí wọ́n fi kúrò fifty three years. wọn ò pẹ́. bẹ́ẹ̀ni fifty three ni wọ́n. bẹ́ẹ̀ni sir. àwọn companies tán ra shares sílẹ̀ ń sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok. so then àtàwọn oil company àtàwọn banks wà lára ẹ̀. so èyí tó jẹ́ FCMB yẹn eh, there was a time tí mo lọ bá wọn. ẹ má bínú ẹ má bínú bó ṣe ń wá sí mi lára mo ṣe ń bèrè o iṣẹ́ wo gan lọkọ yín ṣe ń gbà náà eh, tí wọ́n fi ní dúkìá accountant ni wọ́n dẹ̀ ń bá Chevron ṣiṣẹ́ wọ́n dẹ̀ ti ṣiṣẹ́ pẹ̀lú Chevron for more than thirty years kó tó ah. di pọ́ kú yẹn ah. bẹ́ẹ̀ ni sọ. so wọ́n wọ́n ní dúkìá tó pọ̀. bẹ́ẹ̀ ni sọ. Hmm. ẹ máa bọ́rọ̀ yín wá. so nǹkan tó after tó kú yẹn ngbà tí lọ́ọ̀yà tó ka will ní probate so ìgbà tí mo wọ will yẹn mo wá rí i pé òun kọ́ ló kọ will yẹn because nǹkan tó sọ nínú will ó yàtọ̀ sí nǹkan tó sọ fún wa bí mo ṣe wá lọ sí. mo fẹ́ ẹ má bínú o mo lè máa da yín dúró lẹ́ẹ̀kọ̀kan kó má lè pé màá gbàgbé ni mo dẹ̀ mọ̀ kí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó wà nílé nílà káyè wọ́n ń gbọ́ wa ẹ ní ìgbà tí wọ́n máa ka wíìlì fún yín nǹkan tó wà ní wíìlì ẹ tẹ́tí ara lé ẹ gbọ́ o nǹkan tó wà ní wíìlì yàtọ̀ sí nǹkan tọkọ yín sọ fún yín ṣé ọkọ yín ti kọ́ pé yín jókòó rí ó ti kọ́ sọ̀rọ̀ wíìlì fẹ́yìn ni. ẹ kì í ṣe pé wọ́n kà á fún mi àbí wọ́n sọ bó ti mm-hmm. wọ́n sọ nípa ẹ wọ́n tẹ̀ ti sọ pé àwọn ti ṣe wíìlì wọ́n sọ pé àwọn ṣe wíìlì. wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́yìn. wọ́n sọ fún mi pé because àwọn ò fẹ́ kí àwọn family wa disturb wa pé mm-hmm. ó dẹ̀ ní báwọn ṣe ṣe. ẹ léso. So, bẹ́ẹ̀ ni sir. wọ́n á tó mélòó. méjì ni. ọlọ́run bá wa wò. Um, sir so wọ́n wá mẹ́ṣọ̀ àwọn nǹkan kan wọ́n ṣáà mẹ́ṣàn but ìgbà tí wọ́n wá kàwé yẹn mo rí i pé kò tiẹ̀ sọ̀rọ̀ ṣẹ̀mọ̀ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ sínú cd tó yẹ pé wọ́n á fi lè confam the uncertainty of eh, kò sí yẹn bẹ̀ then ìgbà tán dẹ̀ ka wíìlì yẹn jáde mo kàn rí i pé eh, nǹkan tó sọ ó yàtọ̀ sí nǹkan tí ó wà nínú will so èmi wá gbé will yẹn lọ sí. ta ló ka will. ẹ lọ́ọ̀yà tó kọ́ ló kà. sẹ́yìn mọ lọ́ọ̀yà yẹn. bẹ́ẹ̀ ṣé lọ́ọ̀yà family yín ni wọ́n ṣe lọ́ọ̀yà family wa. lọ́ọ̀yà ọkọ yín ni. ẹ wọ́n kàn ó dàbí ṣe mọ̀ pé tí wọ́n bá fẹ́ kọ wí wọn ò ní dárúkọ lọ́ọ̀yà wọn ò dárúkọ ẹni tó bá wọn wọn ò sọ fún yàn pé lágbájá ló bá mi kọ wí lò. so after tó kú ló kàn déédéé mú lẹ́tà wa so àwa lọ appear ní probate fún wọn láti kàwé yẹn fún wa. ẹ má bínú o ẹnu tèmi máa ń sábà sọ̀rọ̀ ṣé irú kù ló pa ọkọ yín. wọ́n ní heart eh, problem ni. heart failure. yes. wọ́n ti ń ní tẹ́lẹ̀ tẹ́ mọ̀. wẹ́ẹ́ kò wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but ṣe mọ̀ gbogbo wàhálà yẹn kàn déédéé ṣẹlẹ̀ ni. ṣé kìí ṣe pé wọ́n dẹ̀ ṣe deal. Hmm. wọn ò ṣe deal but. Uh, bóyá ẹ bá tiẹ̀ kọ́kọ́ fún mi láì kí n kọ́ sọ àwọn ọ̀rọ̀ bíi. ẹ máa ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ ẹ máa bínú. so nǹkan tó ṣẹlẹ̀ ni ìgbà táwa dé probate tí wọ́n ka will yẹn mo wá rí i pé kò ń ṣe nǹkan tí wọ́n kọ sínú will òun ni wọ́n kà jáde <laughs> so bí mo ṣe wá lọ sí forensic lálágbọ̀n nìyẹn so ìgbà tí àwọn forensic experts tí wọ́n wá gbé sábẹ́ machine wọ́n wá detect pé àti company uh, will àti company memorandum gbogbo ẹ̀ náà forge then wọ́n tún lọ sí eh, corporate affairs ní Abuja wọ́n withdraw from CAC seven from CAC two hmm. wọ́n wá sọ pé eh, wọ́n láwọn wá sílé wa nínú lẹ́tà eléyìí tó wà lọ́wọ́ mi wọ́n ní àwọn wá ṣe meeting nílé wa pẹ̀lú àwọn trustee tí ọkọ mi appoint kó tó di pokú so wọ́n ní àwọn wá ṣe meeting pẹ̀lú àwọn trustee yẹn eh, pé wọ́n wá agree pé kí company di tàwọn nílé ọ̀dọ̀ yín <laughs> nílé ọ̀dọ̀ wa ibẹ̀ lẹ́dẹ̀ ń gbé ibẹ̀dẹ̀ ni mo dẹ̀ ń gbé mítìn kankan ò sì wáyé mítìn kankan ò wáyé abẹ́yẹlẹ sóúnjẹ fún wọn gbà wọn wá sí ah, mítìn. mi tẹ rí anybody débi tí mítìn máa wáyé. ajásí bẹ́ẹ̀ mọ àwọn board of trustees àwọn kọ síbẹ̀. àwọn tó ń pè ní board of trustees eh, pastor. ẹ má dàrú ẹ má dàrú ẹ má dàrú. ok so àwọn tó ń pè ní board of hmm. trustees yẹn because wọ́n ti jẹ́ ọ̀rẹ́ ọkọ mi nígbà tí wọ́n wà ní ayé so èyí kan nínú wọn ìgbà tí mo bá sọ̀rọ̀ ó sọ pé òun ò tiẹ̀ rí anybody débi tóun máa sọ pé lẹ́yìn ìgbà tí èèyàn kan ti ṣe wíìlì ẹ̀ kọjá kóun wá sọ pé kó wá sọ káwọn kan tiẹ̀ wá lọ gbé property yẹn fẹ́ lomi mo ń bọ̀ kó wá di tẹ lomi. ẹ mo ń bọ̀ mo fọwọ́ àtọmọdé lẹ́nu ká má confuse àwọn tó wà nílé torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí wọnú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ kan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ òun ni láyínká rèézì lẹ́ẹ̀kan yẹn tí mọ̀lẹ́bí sọ pé torí pé nìkan ò bímọ torí náà kò lè ní access sí property ọkọ ẹ̀ kó sì ra kó ẹrù ẹ̀ kó máa lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé tí ọkọ bá kú ìyàwó ẹ̀ ló pa torí ogún níyàwó ẹ̀ sì mọ̀ fi ń pa àwọn kan sì wà tó jẹ́ pé atọ́kọ àtìyàwó tí wọn là tí wọn ò lu àwọn mọ̀lẹ́bí kì í dá sọ̀rọ̀ wọn nígbà wọn mọ̀ pé kò sí nǹkan kan ni ikú wọlé ahoro bánsá ni hmm. kò sí ọlọ́run ọmọ ọgbọ́ wo àwọn ọmọ rẹ ọlọ́run ọmọ ọgbọ́ wo àwọn ọmọ wo àwọn ọmọ rẹ o hmm. múlíká pẹ̀lẹ́ mọ́sọ̀kún mọ́ èyí ń sàrò bàbá rẹ̀ á padà wá kí ọ lọ tìfetìfe nu ó yẹ tún gbúrò wọn mọ́ ṣùgbọ́n àwọn tó bá ní díẹ̀ láwọ́ hmm. àwọn mọ̀lẹ́bí máa ń sábà yọjú sí. mọ́tò náà kọ́kọ́ máa ń sábà gbà níbo ni kọ́kọ́rọ́ àwọn ọkọ̀ yìí wà ó wà ní ó wà ní bedroom ọkọ mi. Janet kó kọ́kọ́rọ́ àwọn ọkọ̀ yìí wá. ṣé ẹ fẹ́ wọ́ọ̀mù wọn ni. àwọ̀mù wọn ẹ tilẹ̀kùn tó wọ ẹ̀yìnkùlé yẹn èwo lẹ máa gbé dání nínú àwọn ẹrù yẹn bá máa lọ ah, ah. sọ́dọ̀ àwọn òbí yín náà tá a bá parí ìpàdé mọ̀lẹ́bí àrànṣẹ́ sí i ọ̀nkùtúndé báwo lẹ ṣe ń sọ̀rọ̀ ọ̀nkùtúndé báwo lẹ ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀dọ́gbẹ̀wò lẹ́bí wo lẹ fẹ́ kí n máa lọ. bí ìyá yín ṣì wà láyé. <laughs> ìgbà tí ìyá mi wà láyé kọ́ sínú ẹ̀ máa dùn bó máa rí mi. ẹ wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. ọ̀nkùtúndé ah, ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má ṣe báyìí. báwo ah. ṣe é dáwọ́ rọkọ ni. ọ̀nkùtúndé bẹ́ẹ̀ sí. tẹ́bọ́ máa wà ló ra mọ́tò. ọ̀nkùtúndé ah, mi àtọkọ mi lọ́jọ́ ṣiṣẹ́ ọjọ́ ṣiṣẹ́ mọ́tò yìí ni ọ̀nkùtúndé ẹ má ṣe báyìí wo ẹ Janet fún mi ní fóònù fún mi ní fóònù jẹ́ pé bàbá gbà a pe bàbá àgbà bàbá àgbà náà ẹ kó kọ́kọ́rọ́ fún wọn kó kọ́kọ́rọ́ fún wọn jẹ́ kán máa gbé mọ́tò yẹn. ìyá jèní sọ̀ǹgbọ́ sọ̀ǹgbá lòmí kí ni túnlé béèrè lọ́wọ́ rẹ wọ́n bèrè kọ́kọ́rọ́ mọ́tò kò tí ì sí bàbàrà ń bẹ̀ kó kọ́kọ́rọ́ fún ebi kọ́kọ́rọ́ ọkọ̀ lé gan. kó kọ́kọ́rọ́ lé gan fún. gbé fóòmù fún túnlé jẹ́ ń bá sọ̀rọ̀ ńlẹ́ abátúbà kọ́kọ́rọ́ tó fẹ́ gbà fílẹ̀ jẹ́ kí wọ́n wà lólé díẹ̀ náà ibi oníkàmọ́ lọ́lé ìsìn wò tí ì sọ fún wọn pé àwọn ń bọ̀ ẹ fọ ní bí ọ̀sẹ̀ méjì wọ́n lè fi pèpè ara wọn. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Hey. àti sátidé tí pọ́ńpì concept wọ̀lú Ìbàdàn jọ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ra lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ tí pọ́ǹpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. tàǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́. wọn ò máa bá ẹ sílẹ̀ láìpẹ́ yàgbẹ́. hip-hop concept developer that cares. ẹ ṣe ọlọ́rẹ̀ bàbá ẹlẹ́rù mi. ìrìnàjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wàá ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìnàjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì a máa gbéra ní ọjọ́ karùn karùn-ún a ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa Evangelist Ojuade and Pastor Seun Yewusi Oniwasu among others for inquiries please visit Ufit Fly office Success House Seven Up Road Oluyale Main Estate Ring Road Ibadan or call zero seven zero six three three seven seven seven two nine ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá P.F. Owa ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè mi àjọ máa wà ń bẹ̀ ni. new view event center ló tún gbé tuntun dé gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò oríṣiríṣi ìnáwó event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gbọ́ òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe new view event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavarichi ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlágbà estate along all saints college road Agbofieti off Jericho extension Ibadan. New event center is very affordable. Call for enquiries or send a WhatsApp message on 0807 66 66 557 0807 66 66 557 New View Event Center. Make it a moment to remember. Bígunbígun ni ẹ̀yin èèyàn ìlú Ìbàdàn ṣe rí péré wọlé dé. Wọlé dé fún wa nílùú ọ̀gẹ̀dẹ̀ ayọ̀nà fún gbogbo ayé operation seven to seven. operation seven to seven. ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven. dela event and conference center yóò tún kún fọ́fọ́. tinú tòde lọ́dún yìí. operation seven to seven. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ojú lọ́nà. operation seven to seven. ògùn aṣẹ ìdí ajá tẹ̀símúnì àkúlẹ̀ rẹ́kẹrẹ́kẹ. operation seven to seven. ọlọ́run pásítọ̀ mrs ẹ̀bọ́lú olúwa ṣèyí bákẹ́ Abubakar JP yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí. Operation seven to seven it comes but just once in a year a spiritual gathering that people always look forward to see. A moment of worship and prophecy. Operation seven to seven holds at Dela Event and Conference Center, Sanguele Ele Road, opposite Baremu Market, Ibadan, on Tuesday twenty fifth January twenty twenty two, at seven p.m. to seven a.m. Operation seven to seven host is Pastor Mrs. Eboluwa Oluwaseyi Bakare JP. For further information, call oh eight oh three five two. two three four four three five. Operation seven to seven. Thank you. tún sọ pé ẹ jọ ẹ jẹ́ kí n kọ́kọ́ bá ìyàwó mi discuss ẹ̀ náà ẹ ríṣẹ́ ìyàwó ẹ ti lórí ẹ. kò sígbàtà kò sígbàtà sọ̀rọ̀ tí òye mọ̀ sọ̀rọ̀ pé. àbíká kò ń gbọ́ kó sọ gbàgbà. rẹ́nà rẹ́nà fọlákẹ́ lọ́kọ́ mọ̀ kó tó mọ̀ wá ni. Ah, ah. yóò dà kọ́ ni fọlákẹ́ lọ́kọ́ mọ̀ kó tó mọ̀ wá. orí ọ̀dà lọ́rùn ẹ̀ yẹ́ ẹ̀ lọ́jọ́. ìfúnjá rẹ̀ lọ jájẹ. tójú wo ń tó wo ń tó sí. ayẹgbẹ́ jẹ́jẹ́ mọ́mí ẹ má bínú. àwa máa ń ṣe ẹ̀yẹ o. a máa fi ẹ̀yẹ kún díẹ̀ díẹ̀. Hmm. ibi tí case tàwọn ti yàtọ̀ díẹ̀ sí ti mọ̀lẹ́bí ta ti ń build bọ̀ tá à ń sọ̀rọ̀ bọ̀ lẹ́nu pé kì í ṣe mọ̀lẹ́bí ló ń lé àwọn báyìí kiri o. lọ́ọ̀yà wọ́n tún fi wọ́n tún fìbọn wá yín kiri àbí. lọ́ọ̀yà ọkọ yín tó prepare I will. àti mistress àwọn náà jọ ń ṣe. ọkọ yín ọkọ yín tasẹ̀ àgẹ̀rẹ̀ ńgbà tán wà láyé àbí. ẹ dúró jẹ́ ká ṣàlàyé mistress yẹn mistress kí ni kí lẹ̀ ń pè ní mistress. wípé obìnrin àjèjì tó ń bá àlè ni àpọ́nlé ni mistress àlè ni mistress àwọn tó tíṣà tó kọ́ wa ní school ni mistress táwa mọ̀. <laughs> kó tó di pé ó kú kò ever introduce anybody sí mi pé bóyá òun ní anybody so ìjọ wake up ni mo rí obìnrin yẹn for the first time. mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yẹn má bínú. nígbà tí bàbá kú tán. bẹ́ẹ̀ ní ìjọ wake up I saw her for the first time níjọ wake up yẹn báwo ló ṣe wá introduce ara ẹ. kò tẹ̀lé introduce ara ẹ sí mi. iṣẹ́ wo lẹ̀yin ń ṣe nígbà tọkọ yín wà láyé èmi mo mo mo ń ṣiṣẹ́ pẹ̀lú government ni. ok ok ẹ ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀. Mhm. so ìgbà tọkọ yín kú tán ọjọ́ wake up àìsùn onígbàgbọ́ ni ẹ rí obìnrin yẹn. ó ní mo rí fọdún fọdún ṣé ó wá kí yín ni. kò wá kí mi pásítọ̀ ẹ̀gán ló ń sọ pé òun pé obìnrin yẹn mm. pé ẹni tán jọ wà pé mistress ẹni ìgbà tó wà láyé so ìgbà tí ọ̀rẹ́ ẹ̀kọ́ wa sọ pé òun fẹ́ wá introduce ẹ̀sìn mi mo ní pé kò lè introduce ẹ̀sìn mi because kó tó di pọ́kọ mi kú kò ever bá mi sọ pé èèyàn kọ̀ọ̀kan wà níbì kọ̀ọ̀kan. mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan ẹ má bínú o mistress tẹ́ ń sọ yìí torí ó ti ń tì another dimension báyìí ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ tẹ́lẹ̀ mo ní pé mọ̀lẹ́bí wọ́n fẹ́ lé ìyàwó kúrò nídìí ẹrù ọkọ rẹ̀ àtọmọ ní ìsìn mọ̀lẹ́bí ọkọ yín kọ́ ló ń fẹ̀yìn níṣòro àbí. èmi mọ̀lẹ́bí yín o mọ̀lẹ́bí ọkọ yín o. ìkan wà lá torí ṣe rí ìgbà tí wọ́n kọ lẹ́tà tán ṣe ìwé lẹ́tà ilé hmm. wọ́n ní pé àwọn wá ṣe mítìn ilé wa wípé àwọn trustee tí ọkọ mi appoint kó tó kú wọ́n ṣe mítìn pẹ̀lú àwọn hmm. pé wọ́n wá sọ pé kí company ọkọ mi kó di tiwọn ipe ọmọ kó di tàwọn wo kó di number one ọmọbìnrin tí ẹ má dárúkọ ẹnìkan kan ok ẹ ọmọbìnrin tí mistress yẹn bí. a jẹ́ pé nígbà tọkọ yín wà láyé mistress yẹn bímọ kan. ó ní ó ní ọmọbìnrin kan tó kọ sínú kíni wọn tó prepare nínú wíìlì tiwọn. pé nínú nǹkan táwọn prepare hmm. wọ́n sọ pé ọmọbìnrin ipe mistress yẹn hmm. nínú company ẹ̀ ó hmm. ní. Eh, pé wọ́n fi company ẹ̀ ṣe ẹgbẹ̀rún kan mhm. so wọ́n wá sọ pé mistress ní ẹgbẹ̀rún mẹ́rin mhm. so wọ́n sọ pé ọmọ obìnrin tó ní mhm. ó one thousand shares ló wà nbẹ ẹ pé wọ́n wá ní kí mistress kó ní four thousand kó ní four hundred thousand kó ní four hundred thousand then kí ọmọ Rice obìnrin kó ní three fifty thousand then kí àbúrò ẹ̀ àbúrò ẹ̀ àbúrò ọkọ mi obìnrin Hmm. ipe kí yẹn two fifty thousand hmm. kí gbogbo ẹ wá jẹ́ one thousand tí àbúrò ẹ o mi mi ò tí. one million kó jẹ́ one million. àbí kó jẹ́ kó jẹ́ one million one million ni mo fẹ́ sọ. Hmm. so kí gbogbo ẹ jẹ́ one million wọ́n gbé lọ síbẹ̀ yẹn. àwọn ọmọ tí yín kọ́ àwọn yẹn ò ní kankan. wọn dáko wọn. yes wọn kò síbi tán ti ẹyin kan. kò síbi tí orúkọ tèmi ti wà ńbẹ. abẹ́yẹn àtọkọ yín ní gbólóhùn asọ̀ tó lágbára tí gbogbo ayé mọ̀ kó tó di pé wọ́n kú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé at least títọ́ for mi fi kú there is nothing like divorce èmi dẹ̀ ni mo wà as legal I did I did court marriage and we were living together as uh, husband, and wife. husband and wife as legal wife so ìgbà tí wọ́n transfer ẹ̀ sí Port Harcourt there was a time ó kù díẹ̀ kó tó kú yẹn ni eh, pásítọ̀ wọn pásítọ̀ ibi tán wá wà nígbà yẹn ló wá wá mi ló ń pè mí lórí fóun pé wọ́n ti fẹ́ pa pé wà lọ́sibítù pé kí n máa bọ̀ pé ó lọ rẹ́ǹtì ilé fún àwọn kan pé so wọ́n fẹ́ take over everything pé so kémi máa bọ̀ kí n wá lọ bá ẹni yẹn jà ní Port Harcourt ní Èkó ló wá ná ló rẹ́ǹtì lẹ́yìn pé kí n wá lọ bá jà mo wá sọ pé ẹ̀ẹ́ religion tèmi ò tiẹ̀ nígbà pé pásọ̀ mi ò gbọ́dọ̀ gbọ́ pé mi àti èèyàn kan lọ lura wa nítorí pé ó rẹ́ǹtì ilé fún èèyàn kan pé I will not be able to do that. ṣé ọkọ yìí ló rẹ́ǹtì ilé. pé ọkọ mi rẹ́ǹtì ilé fún pé wọ́n fẹ́ pa ó wà lọ́sibítù bọ́n nǹkan tí a ṣe ni pé èmi lọ report ní ní church so gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní pray so the, that time he escaped that death ó wà alright but after tó tún wá padà lọ wọn ò tiẹ̀ wá wọn kọ́ wa pé wàá pò ti kú ni wọn ò tiẹ̀ jẹ́ ká rí mọ́ wọn ṣáà ní ọjọ́ ẹ̀sán. mo fẹ́ béèrè kọ́kọ́ lọ́wọ́ yín ẹ má bínú o torí àwọn tó wà ń lé gbọ́n jù wá lọ. bẹ́ẹ̀ni. ẹ̀yin àtọkọ yín jọ ń gbébi lọ́kọ láyà. bẹ́ẹ̀ni. tí òfin fi. ibi tó ti rẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ni pé company ẹ̀ wọ́n send ẹ̀ sí wọ́n send ẹ̀ sí Port Harcourt. ẹ má bínú wọ́n á lò tó oṣù mélòó ní Port Harcourt ńgbà tán lọ ó máa tó bóyá bíi four five years mi. ẹ mélòó lẹ́yìn lọ Port Harcourt lọ wọkọ yín. gbogbo ìgbà tá a bá tí mo bá wà ní leave la máa ń lọ èmi àti àwọn ọmọ. àwọn ọmọ. bọ ìgbà tó di pé period kan tí plane já ló wá sọ pé káà máa wà gbóhùn màmá wa so around that time ló fi ráyè ṣe gbogbo nǹkan tó ṣe. Hmm. so ìgbà yẹn ni wọ́n pàdé obìnrin yẹn lọ́hùn. bẹ́ẹ̀ni ọmọ Yorùbá ni obìnrin yẹn àbọmọ ilẹ̀ ọ̀hún yẹn. ọmọ ọmọ Ìjẹ̀bú ni ẹ jẹ́ ká wá lọ síbi ọ̀rọ̀ gangan tí ẹ ṣètòrí ẹ̀ wá láti kó. bẹ́ẹ̀ ni sir. now àwọn lọ́ọ̀yà yẹn lọ́ọ̀yà ọkọ yín àbí lọ́ọ̀yà tí wọ́n lò láti prepare will nǹkan tó ṣẹlẹ̀ gangan ni sir ni pé ṣẹ́rí lọ́ọ̀yà tó lò láti fi prepare will yẹn òun ló gbé pẹ̀lú pàdé àpòpọ̀ mọ́ obìnrin eh, mistress yẹn tí wọ́n gbé original way jáde kúrò ní court tí wọ́n wá gbé ah, ah. fake ones síbẹ̀ so ìgbà tí wọ́n dẹ̀ ká tèmi dẹ̀ wá wò pé nǹkan tí ọkọ mi sọ pé ó wà nínú ẹ̀ ó yàtọ̀ sí. lọ́ọ̀yà wà ń bí ẹ jẹ́ kí n béèrè nǹkan kan lọ́ọ̀yà ìjọ ṣeé kí wọ́n kí wọ́n dọ́gbọ́n yọ original document kúrò nínú kóòtù kí wọ́n wá gbé fake síbẹ̀ ìjọ ṣeé ṣe sà. <laughs> mi ò rò bẹ́ẹ̀. so possible. mi ò rò bẹ́ẹ̀. kí ló wá ṣẹlẹ̀. báwo ni báwo lẹ́yìn ṣe máa pèsè. ṣé lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ yẹn ti kú. nǹkan tó ṣẹlẹ̀ tèmi fi mọ̀. ẹ farabalẹ̀ jẹ́ kí lọ́ọ̀yà ò sọ̀rọ̀ ṣe gbọ́ ẹ farabalẹ̀. ṣe rí lodgement of will téèyàn bá kọ wíìlì mm. lọ́dọ̀ lọ́ọ̀yà mm. tẹ́ẹ̀dẹ̀ fẹ́ lodge probate mm-hmm. ó ní procedure. ó ní procedure tí wọ́n fi ń lọ́ọ̀jẹ̀ hmm. in fact ẹni tí irú Ọ̀yọ́ state ń sìn ẹni tó kọ wíìlì yẹn yóò débẹ̀ ńgbà tó fẹ́ lọ́ọ̀jẹ̀ adébẹ̀ adébẹ̀ a sáyẹ̀nsì. pé òun tó ń kọ rèé oh, ló ń bá wọn kọ́. a sáyẹ̀nsì wọ́n bá yíká dẹ̀. ìjẹ́ èèyàn lè kọ́ fún rẹ̀ kó lọ lọ́ọ̀jẹ̀. dáadáa. kó má jẹ́ lọ́ọ̀yà ló ń kọ́. dáadáa hmm. dáadáa ẹ lè kọ́ fúnra yín. báwo lẹ̀yin ṣe mọ̀ pé ọ̀ríjínà kan wà. ta ló kọ ọ̀ríjínà yẹn. so nǹkan tó jẹ́ kémi mọ̀ ni pé ṣẹ́rí ìgbà tí wọ́n ka wíìlì yẹn Mm. tí mo wá rí pé kò ń ṣe nǹkan tó tọ́ sọ fún wa ni mo wá gbé kọ́pì tí mo gbà lọ́wọ́ wọn mo wá gbé lọ sí forensic lálágbọ̀n so ìgbà tí àwọn forensic expert tí wọ́n gbé sábẹ́ machine wọ́n wá dictate result tó gbé jáde gbogbo méjèèjì ló wà ń bíbá pé wọ́n forge will wọ́n dẹ̀ forge company memorandum pé òun kọ́ ló sign ni so ìgbà tí wọ́n wá sọ̀rọ̀ yẹn bí eh, mo wá bí mo ṣe wá gbé lọ sí court nìyẹn so ngbà tí court àwọn forensic expert yẹn dẹ̀ ti wá give evidence ní court because kò síbi tí wọ́n ti mọ forensic expert yẹn is the first forensic expert in Nigeria I paid over uh, around five hundred thousand just to carry out all those tests so ìgbà tí wọ́n wá sí court ó ti wá give evidence pé wọ́n forge ẹ̀ ni pé fake ni kò ń ṣe kò ń ṣe signature ẹ̀ ló wà ń bẹ̀. so ẹni sọ̀rọ̀ ẹni wọ́n fọ́ọ̀jì ni ṣe dọ́kúmẹ̀ntì kan ti wà before uh, the forge. ṣẹ́rí tí nǹkan tán ṣe dictate ni pé signature tó wà ń bẹ̀ tán lòun ló sign ẹ̀ òun kọ́ ló sign ẹ̀ because ṣe èmi fún wọn ní marriage certificate mi so òun náà fi wọ́n á ní pé ó yàtọ̀ pé kì í ṣe òun ló sign. ṣẹ́yìn àtọkọ yín jọ jókòó ṣe will. a lè jọ jókòó ṣe will. báwo lẹ ṣe mọ̀ pé n tán kà pé ó yàtọ̀ sí nǹkan. nítorí àwọn nǹkan tó ti bá mi discuss nípa ọ̀rọ̀ wíìlì pé òun ṣe kó tó di pọ́kú òun ló jẹ́ kí n mọ̀. ṣó sọ fún mi pé òun ti kọ wíìlì. bẹ́ẹ̀ òun ló jẹ́ kí n mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ̀ so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ngbà tí <laughs> forensic expert wọ́n ti wá give evidence ní court pé òun kọ́ ló sign ìwé yẹn pé wọ́n fọ̀jẹ̀ ni so ìgbà tí wọ́n wá béèrè tí lawyer tó prepare will tí lọ́ọ̀yà tèmi wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ó wá. ṣé nínú nínú court. nínú court ó fún wọn ní wọ́n mú original copy of receipt no submit fún judge so ìgbà tí judge wo lọ́ọ̀yà tèmi ní kí ni original ṣì máa wà lọ́wọ́ wọn photocopy ló yẹ kó wà lọ́wọ́ wọn original yẹ kó wà ní court yí pé àwọn ò agree pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ adájọ́ wa wò fúnra rẹ̀ ó wá sọ pé lọ́ọ̀yà yẹn wá sọ pé certified true copy ni adájọ́ wa ní pé òkè kó fóun so copy eléyìí òun ló fún ló fún adájọ́ nígbà tí adájọ́ wò ó wá ní pé kò ó reject ẹ̀ he rejected it on nineteen nineteen six twenty nineteen wípé kò ń ṣe wípé kò ṣe original. adájọ́ ló reject ẹ̀. adájọ́ reject ẹ̀ in court. Hmm. pé it does not ipo sọ fún òun pé certified true copy ni and it does not have any certified true copy stamp. ipe so there is no way that will can be authentic so ó wá béèrè lọ́wọ́ wọn pé do you want to call, call your own forensic expert so that they will now conduct the test all over again wọ́n wá sọ pé àwọn wà satisfied pẹ̀lú report tí forensic expert yẹn give pé kò ẹ pé so kò ní ìdí kí so wọ́n agree pé forge uh, yes forge, yes wọ́n láwọn agree pẹ̀lú nǹkan tó sọ pé kò ní ìdí káwọn pé any other person hmm. so meanwhile receipt wọn fi lodge wills court lele, original copy eh, copy ẹ̀ tó wá tó submit ẹ̀ because wọ́n á ṣàfù wa so èyí tán fi ṣàfù wa lélẹ̀ so meanwhile wọn mọ̀ pé léyìí wà lọ́wọ́ mi because new lawyer lawyer tó ń tèkì kínní yẹn ń gbà yẹn mi ò fún ní kọ́pì eléyìí mo kàn kó gba wọn nítorí pé kò sí lọ́wọ́ mi ni mi ò ṣe fún so mo wá kó àwọn yòókù fún so kò mọ̀ pé ó wà lọ́wọ́ mi after yẹn ó gba owó lọ́wọ́ mi ó lóun fẹ́ ṣe eh, certified true copy gbogbo àwọn documents tó wà nínú file so ìgbà tó wá gba owó yẹn tí gba twenty thousand mo wá fún un ó wá tẹ bá rélẹ̀ wọ́n ti kọ certified true copy sí hmm. so wọ́n ti stamp ẹ̀ so ìgbà tí adájọ́ yẹn wà ń bẹ̀ so ìgbà táìmì yẹn ni endsars protest wá ṣẹlẹ̀ because a ti wá ìgbà tí a ti rojọ́ tán tán dẹ̀ ti sọ pé ó ti táwọn lọ́rùn pé kò need kí àwọn gbé any other forensic, experts expert because àwọn ti wà satisfied pẹ̀lú results ti forensic experts yẹn gbé jáde nípa so all jásí copy ni. yes yes so ni adájọ́ wa ní pé okay kí the two parties kí wọ́n lọ kọ written address so that he can now declare the judgment so ìyẹn ni lọ́ọ̀yà tèmi ṣe gba twenty thousand lọ́wọ́ mi tó lọ ṣe tó lọ ṣe tó lóun fẹ́ ṣe photocopy gbogbo document wà nù fáìmì later ó wá ó wá ní tí mo wá ìgbà tí mo wá realize pé wọ́n jí ten million ní FCMB bank tí mo lọ síbẹ̀ lára àwọn investment tí ọkọ mi ṣe kó tó di pọ́kú so mo wá sọ fún pé àì pé mo detect pé wọ́n jí ten million naira. ẹ má sọ pé wọ́n jí wọ́n gbà. wọ́n gbà jáde. pé wọ́n ti gbà jáde. ṣé court ti give order ń gbà yẹn láti restrain everybody. nǹkan tó ṣẹlẹ̀ ni pé under normal circumstances tí case hmm. bá wà ní court kò sí anybody tó ní right láti lọ gba anything until tí court bá declare judgement so lèyìn èèyàn máa mọ nǹkan tóun ní access láti àti nǹkan tí ò tọ́ sùn. àwọn wo ló gbà ṣé mistress yẹn àti lọ́ọ̀yà ló gbà. ẹ mistress yẹn àti lọ́ọ̀yà náà ló gbà jáde. wọ́n gba ten million jáde. báwo lẹ ṣe mọ̀ pé àwọn ló gbà. ẹ ìgbà tí ṣe mọ̀ ìgbà tí mo fún wọn ní account number yẹn eh, from it náà wá sọ gbogbo transaction eh, transaction tó ṣẹlẹ̀ yẹn fún mi so mo wá ní mo fẹ́ ní copy wọ́n wá ní pé kí n sọ fún lọ́ọ̀yà mi kó sọ ní court so that somebody bá ti lè fáwọn ní lẹ́tà láti court àwọn á wá fún mi ní ẹ jẹ́ ká farabalẹ̀ o a jẹ́ pé mistress yìí ti bá ọkọ yín rìn jìnnà tí ò bá bá ọkọ yín rìn jìnnà mi ìfẹ́ sọ pé bóyá yìí náà wòran ju o ó ti yé yín o tí mistress ò bá bá ọkọ yín jìnnà báwo ló ṣe ní access sí àkáǹtì ọkọ yín tó jẹ́ pé ọkọ yín kú ó dẹ̀ lọ sí bank àwọn báǹkì náà lè daft náà tó dẹ̀ gba ten million naira jáde kẹ́yìn tó sherry nǹkan tó ṣẹlẹ̀ ni pé they they have their way about things because they have money to throw about because nǹkan tó ṣẹlẹ̀ ni pé under normal circumstances ìgbà tí kéèsì ẹ̀ ti wà ní court nǹkan tí hmm. lọ́ọ̀yà tèmi sọ fún mi nìyẹn ní pé kò sẹ́nibọ̀dì tó ní right láti gbẹ́ anything and this bank we are talking about I have my evidence my lawyer wrote I I I paid a lawyer that helped me to write letters they wrote letters to all these companies thirty-one companies that he has investment in and this bank is also among them. Are that they should not release any that they should not release anything so why they should release it I don't know. ọ̀rọ̀ ọ̀rọ̀ tún ọ̀rọ̀ tún ó tún ó tún. so why they should do that I don't know. the question is this. <laughs> Uh-huh account wọn ti gbowó jáde yẹn is it hmm. personal account or company or com account. it's not company account it's his own personal account even the company account they change it they hmm. change company account so eléyìí ni wọ́n wá open and this <sighs> one there is no money coming in o ìbọn wọn ní tí bá ní eighteen twenty eléyìí tó kọ́kọ́ fún mi madam tó hmm. send sí mi. madam there are procedures. Mm gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ àwọn tó wà nílé gbọ́n jù wá lọ. wọ́n o. if i have a personal account i'm only the i'm the only signatory. Lawyer, ẹ bá wa sọ yorùbá. sorry èmi nìkan tí n bá open account sí lórúkọ ara mi èmi ni mo lẹ́tọ̀ọ́ láti sign láti gba owó jáde nínú àkáǹtì yẹn tá a bá wá rí èèyàn tí ó forúkọ ara ẹ̀ open account. Mm -hmm tó bá wá ṣaláìsí tó tó kí mọ̀lẹ́bí tó lè gba owó jáde nínú àkáǹtì yẹn ọ̀nà méjì ni mo gbọ́dọ̀ lọ gba eh, letter of eh, administration. tí ẹ yàtọ̀ fún tó bá jẹ́ pé mistress yẹn ni next of kin kan tí ọkọ yẹn fi ṣe next of kin sí àkáǹtì yẹn. next of kin ò lè gbowó jáde kò lè gbowó jáde ó gbọ́dọ̀ lọ gba letter of administration ní probate ṣe get ẹ̀ sìn tó bá dẹ̀ jẹ́ pé ṣe will tó ti yan àwọn administrators àwọn administrators yẹn ló lè gba owó yẹn jáde nínú àkáǹtì yẹn so ó ń láti jẹ́ pé wọ́n ní ẹ̀rí tó àláwò wọn láti gbowó lákáǹtì yẹn wọ́n ṣe béèrè pé tó bá jẹ́ company ni ó ní àkáǹtì ó yí sí yẹn ló rọrùn jù tẹ̀wọ̀n kí dàrẹ́tọ̀ máa pọ̀ kò dẹ̀ ń ṣe personal account ẹ̀ a company account is a matter kí àwọn director kọ board resolution pé ẹ̀ táwọn fi ṣe kò sí mọ́ signatories account yìí o kò sí mọ́ o àwọn àwọn àwọn ti yẹn lomi o àwọn board dẹ̀ ti yẹn lomi o ìyẹn rọrùn ṣùgbọ́n personal kò rọrùn láti walk into the bank láti sọ pé yá ó ti kú ẹ kówó jáde fún wa kò possible nírú Ọ̀yọ́ state ń sìn tó bá jẹ́ yí pé owó téèyàn ní ní account tí ò bá ti lè ju one million naira lọ small estate là ń pe kinní yẹn ó máa apply sí magistrate court láti gba small estate lórí owó yẹn instead of letter of administration but tó bá ti ju one million naira lákàntì yẹn lọ ó máa apply fún letter of administration ní ní high court ní probate. ṣẹ́rí sẹ́ gẹ́gẹ́ <laughs> bí nǹkan tí mo sọ fún yín níbí báyìí ṣe mọ̀ pé mo sọ pé company wọ́n sọ pé àwọn ṣe meeting pẹ̀lú àwọn trustee táwọn yẹn dẹ̀ sọ pé àwọn ò tiẹ̀ rí wọn débi táwọn máa jọ ṣe meeting àní ilé wa náà ti matrimonial òmìnira làwọn ti ṣe meeting kò dẹ̀ possible kéèyàn wá sílé mi wá ṣe meeting kó máa mú so àwọn lẹ́tà tí wọ́n kọ sí eh, corporate affairs lélẹ̀ tán fi change gbogbo nǹkan tó di tiwọn hmm. tí àwọn ọmọ mi tán yọ orúkọ wọn tán ṣe gbogbo ẹ̀ bóyá lẹ́tà yẹn náà wàá mú lọ sí bank o because of what you are saying hmm. tán ti sọ pé company ti di tàn bóyá yẹn náà wàá mú lọ tán fi sọ pé àwọn làwọn ní o because according to this paper ó mì pé àwọn nìkan kọ́ àwọn nìkan náà ní gbogbo ẹ̀ so then aside from that ṣẹ́rí ńgbà tí a wà ní oyèwọlé court wọ́n sọ pé ká lọ sí probate bóyá a lè settle out of court so lọ́ọ̀yà tó ń bá mi ṣiṣẹ́ ń gbà yẹn òun gangan ló ó sọ gbogbo àwọn owó tí mo máa san ó lọ san yẹn mo kó yẹn fún ó lọ san ó dẹ̀ pick date tán ni a máa appear ní probate so a jọ lọ sí probate nígbà tá à ń ṣe gbogbo registration yẹn ni àwọn the other party náà wá sí wọ́n wá fún registration yẹn àwọn yẹn náà wà ń bẹ̀ tí gbogbo wọn jọ wá síbi registration yìí so ìgbà tá a dẹ̀ ṣe tán fún wa ní date nígbà tó wá di date yẹn gangan èmi nìkan ni mo wá bára mi ní court mm-hmm. òun wá sọ ó ti ni wọ́n wá sọ fún mi pé ó ti kọ́ lẹ́tà sáwọn tẹ́lẹ̀ ìyẹn lọ́ọ̀yà mi pé òun fẹ́ travel òun lọ sí leave mo wá wò pé ó ṣe máa lọ sí leave láì sọ fún mi at least tó bá ti sọ fún wọn ó yẹ kí so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé àwọn wá ìgbà after yẹn wọ́n wá gbẹ wọ́n wá pè mí wọ́n ṣàní kì í jẹ́ káwọn sọ níjọ yẹn wọ́n wá sọ pé kémi jẹ́ kí lọ́yà obìnrin yẹn mistress yẹn pé kó bá wọn kí n jẹ́ kó ta gbogbo property yẹn kó wa kó bá wa ta property kó ṣe ẹ̀ owó mo wá sọ pé kò possible if at all we are selling anything my lawyer will be there and our, own lawyer too will be there. mo ń bọ̀ mọ́ ṣé orúkọ mistress yẹn wà nínú <clears throat> nínú board of eh, trustees ni kò sórúkọ ẹ̀ ń bẹ̀. ó ṣe wá kí ló dé tó wá gba lọ́ọ̀yà kí ni tiẹ̀ ń bẹ̀ tó fi gba eh, lọ́ọ̀yà. ẹ torí ńgbà tí èmi gbé wọn lọ sí court òun mm. náà pẹ̀lú mo gbé àwọn lọ́ọ̀yà yẹn lọ sí court mo dẹ̀ gbé òun náà lọ sí court àtàwọn trustee yẹn náà. torí pé orúkọ ti àtọmọ ẹ wà nínú will. Eh. ṣé orúkọ business yẹn appear náà àwọn wills tán kà fún yín. ó appear but eh. the same will tó appear yìí náà ni wọ́n sọ pé wọ́n fọ̀jẹ̀ yìí ni pé kò ń ṣọkọ mi ló sàn. táwọn lọ́ọ̀yà dẹ̀ ti gbà pé lóòótọ́ náà fọ́ọ̀mù. ẹ ìgbà tí adájọ́ ti lè béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n máa pe forensic expert tí wọ́n wá láti wá kó wá kóun náà lọ conduct test tán dẹ̀ sọ pé àwọn faramọ́ report hmm. ti forensic expert yẹn give ó mì pé wọ́n agree nìyẹn. mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu ẹ jẹ́ ká ká fìyẹn lẹ̀ náà àwọn aráalé abáwa ronú sí yẹn ibi tí ó wá burú jù ń bẹ̀ tó le jù ń bẹ̀ ni ẹni ọmọ yín wọ́n fẹ́ bígbà pọ́n ẹni wọ́n fìbọn wọ́n fẹ́ bígbà pọ́n fẹ́. ṣẹ́rí ìgbà tọmọ mi ìgbà tó ń defend the project ẹ̀ lọ́wọ́ àtẹ̀yìn fúnra yín wọ́n tún fìbọn wá yín kiri lórí kíni. yes ìgbà mi defend the project ẹ̀ lọ́wọ́ immediately tí mo ti gbé report forensic report yẹn lọ sí court tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn wọ́n máa ń tírèlì wa up and down ni ọlọ́kadà náà ọ̀kadà náà kọ́kọ́ máa ń lò tán fi máa ń tẹ̀lé wa kiri bó bá ṣe ń lọ náà ti ń tẹ̀lé wa kiri so ìgbà tó wá di pé mo wá lọ submit forensic report sí court bó ṣe wá kà wá mọ́lé nìyẹn nǹkan tó lọ́n fi save mi níjọ yẹn ni pé àwọn mẹ́rin náà wọ compound at the same time so I was able to escape so àwọn landlords, àwọn landlord àdúgbò wa sọ pé kí n kúrò lẹ́kọ̀ọ́ pátápátá mo tiẹ̀ wá sọ pé báwo ni mo ṣe máa lọ síbi iṣẹ́ wọn wá sọ fún mi pé ẹni tó wà alive òun ló ń lọ síbi iṣẹ́ so mo ní láti kọ lẹ́tà sí ọ̀gá wa pátápátá níbi iṣẹ́ pé nǹkan báyẹn ń ṣẹlẹ̀ kàn fún mi ní time along that time mo ń lọ síbi iṣẹ́ bọ́n ṣe da ìbọn bolẹ̀ ibi tí mo ti ń sáré tí mo rọ́ lulẹ̀ ẹ̀jẹ̀ bò mí ni nígbà tí mo ṣubú so àwọn ti ibiṣẹ́ wọ́n kọ́kọ́ ń gbé ibi tí mo ṣe yọ sí ibiṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kerosene iodine gbogbo nǹkan after that náà wá rush mi lọ sí hospital tán fún mi ní ìjẹ́sọ́ gbogbo ìgbà tí màá fi dé ọ̀dọ̀ ọ̀gá wa pátápátá ẹsẹ̀ mi ti wú gan tó ti tóbi so ọ̀gá wa wá reply ọ̀gá wa wá reply pé ẹni wọ́n dà bọ́n bolẹ̀ àwọn àwọn assassin wọn tán rán yìí náà so ìgbà tí ọ̀gá wa wá reply pé it's a life threatening issue ipe wọ́n jẹ́ kí kan jẹ́ kí n kí kán fún mi ní leave kí n tẹ̀ ṣì máa lọ pé and if i ti bá apply fún leave of absence àwọn leave of absence ni pé téèyàn bá apply fún ẹ lè lọ for mm. as many years as you like but they will not pay you so i now said i don't i cannot apply because i have ngbà tí mo tí wọ́n fẹ́ tán lọ ka ọmọ mọ́ school àwọn ọlọ́pàá ní láti release police escort pẹ̀lú ìbọn níṣẹ́ ló ń sàn round ẹ̀ tí tó fi defend the project ẹ̀ tán so àwọn ọlọ́pàá dé advice mi pé kí n send her out of the country which I did so I have to pay the bills so tí n bá yọ pé mo lọ ń gba um, leave of absence tí mo dẹ̀ lọ for years náà sanwó fún mi báyà mo ṣe fẹ́ fi take care àwọn ọmọ because they have taken possession of everything. mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín mà àárín mistress lọ́ọ̀yà ọkọ yín òun ni wàhálà yìí wà mú bọ̀ mà ẹ má bínú o mọ̀lẹ́bí ọkọ yín gangan ṣé wọ́n recognize yín gẹ́gẹ́ bí ìyàwó. wẹ́ èmi ò because sharing gba tọkọ mi wà alive hmm. òun ló single handedly sponsor àwọn ọmọ wọn. ìbéèrè yẹn ti dáhùn. mo mọ nǹkan tí mo ń try láti sọ first degree o hmm. àwọn tó tún fẹ́ẹ́ ṣe second degree òun náà ló tún sanwó wọn nígbà tí ó di pé gbogbo kínní ìṣẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọkún èmi ìgbà tí mo rí orúkọ àbúrò ẹ̀ yẹn tọ́lọ́hún náà ní three fifty mo wá ní ó dà lálájọbí ni because tí òun bá wà láyé tí ìgbà tó ń lọ síbi iṣẹ́ àdé àwa máa sọ fún mi pé bọ́n ṣe ń ba lọ yìí pé wọ́n máa tó sọ̀hún dà pé because more than twenty people ló máa wá within one week pé ṣé òun lòun dá chevron sílẹ̀. ohun tí mo béèrè ẹ̀ tí ì dá mi lóhùn mo ní ṣé mọ̀lẹ́bí ọkọ yín ṣé wọ́n mọ̀ yín bí ìyàwó ń jẹ́ ìrẹ́pọ̀ wà wọ́n mọ̀ mí gẹ́gẹ́ bí ìyàwó because gbogbo bá ṣe wá ń wá sílé wa tán wá ń gbé nílé wa tán wá ń hmm. ṣe gbogbo ẹ̀ hmm. wọ́n mọ̀ mí gẹ́gẹ́ bí ìyàwó. ẹ tí mọ̀ bí tí mò ń lọ torí tó bá yẹ pé mọ̀lẹ́bí ọkọ yín ló ń bá yín fínra báyìí ọ̀tọ̀ ni n tá máa sọ ní ìsinyìí ẹni tọkọ yín àti ẹ ṣe wọléwọ̀de ló pàdé àpòpọ̀ mọ́ agbẹjọ́rò kan tí wọ́n fẹ́ gba dúkìá ọkọ yín tí wọ́n ń fọ̀jì báyìí ipò wo ni mọ̀lẹ́bí ọkọ yín wà kí ni wọ́n ṣe kí ni ipa tí wọ́n kó mẹ́ ipa tí wo ni wọ́n kó. nǹkan tó èmi ò mi lè sọ pé wọ́n kó ipa kankan because àwọn yẹn ti ń gbowó fún wọn ẹni tó dẹ̀ lówó tó bá gbé fún wọn náà tẹ̀lé lọ hmm. that's the way I see it because ilé wa ni gbogbo àwọn ọmọ wọn ń gbé èmi tí ọkọ mi ò bá sí láàrin àdé èmi ni ó máa kówó èmi ni ó máa sọ pé kí n kówó mi fún wọn in fact wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀bù mi torí mo tún ní ṣọ́ọ̀bù wọ́n á lọ gba owó ń bẹ̀ wọ́n á ní mo ní kọ́ àwọn agbowó nígbà tí mi sọ pé kọ́ wa gba anything bọ̀ nígbà tán dẹ̀ ti mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ fáwọn olówó kankan mọ́ tán dẹ̀ rẹ́ ẹni tó ń kówó fún ẹni tó ń kówó fún ọ náà tẹ̀lé lọ. ẹni lọ́ọ̀yà tẹ́ ẹ gbà tẹ́ ẹ sanwó fún ẹni ó jẹ pé bígbà tí wọ́n ti influence ẹ̀ pé eh. òun náà sọ pé òun ò ṣe mọ́ àbí nǹkan. ẹ eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ìgbà tí there was a time tán lọ find out pé let's find out ni um, lọ́ọ̀yà kan tó jẹ́ mẹ́mbà church wa sọ fún mi pé ká lọ find out situation company tá a tẹ̀ ń sọ nípa èyí so ìgbà tá a máa fi débẹ̀ láwa rí i pé wọ́n ti move company yẹn kúrò ń bẹ̀ wọ́n wá fi ṣe ibẹ̀ yẹn ṣe residential area so bí mo ṣe wá sọ fún lọ́ọ̀yà yẹn wípé kó sọ fún adájọ́ ní court pé nǹkan báyìí náà ṣe o kò sọ anything we went to court like eight times after that a máa pretend ibẹ̀ ni kóun gbàgbé bó ṣe possible kéèyàn máa gbàgbé nǹkan lójoojúmọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ then ìgbà tí mo realize pé wọ́n withdraw uh, eh, withdrawn ten million naira ní FCMB mo tún sọ fún pé you have to tell the judge this o ìgbà yẹn ló wá sọ fún mi pé òun ò eh, òun ò lè sọ pé torí ó máa delay case yẹn ó ní ó máa delay case so bí ó ṣe wá kò tún wá fẹ́ sọ yẹn náà mo wá sọ pé he has to tell him o because he is about to declare judgement so uh, uh, kí ni victory téèyàn win when you are not going to get anything kí wàá ní judgement níbi ẹ̀bà dé báyìí judgement ṣe. wọn rí uh, kò wọn tí ì give judgement time tó yẹ kán give judgement òun ní endsars protest ṣẹlẹ̀ tí wọ́n jó court oh. adájọ́ wa sọ pé kí wọ́n wá submit document tó wà lọ́wọ́ wọn pé òun máa lò láti give judgement but wọn ò jẹ́ submit àwọn tó wọn ò submit any document òun náà ò lọ submit document they were keeping it the same the same so ìgbà tí mo tún wá gba another wọ́n tún bá mi wá another lawyer lawyer yẹn tán bá mi wá document wà because I always have document because màá ṣe photocopy fún wọn ni èyí tó wà lọ́wọ́ mi mo wá gbé fún lọ́ọ̀yà yẹn pé kó gbé fún wọn ní court àbí kó gbé fún adájọ́ kó submit ẹ̀ sí fún adájọ́ yẹn so that ó máa lè lò yẹn láti fi declare judgement so ó dẹ̀ tún sọ fún mi pé òun ti kọ lẹ́tà sí zone two wípé kí àwọn ọlọ́pàá kí wọ́n lè arrest wọn kọ́ lè interrogate wọn kọ́ dẹ̀ lè nítorí owó tó lọ withdraw ní bank right eh, kí ni right wọn láti fi ṣerú nǹkan bẹ́ẹ̀ but nǹkan tí mo wá notice ni pé ó ti àwọn documents yẹn ti wà lọ́wọ́ ẹ̀ láti march kò fún adájọ́ ní anything títí june ending tó fi retire then lẹ́tà tó kọ ìjọ tó wá fún mi ní ní ní ìwé ní last about two weeks ago tó ṣẹ̀ṣẹ̀ return àwọn dọ́kúmẹ́ǹtì yẹn fún mi pé òun ò ṣe mọ́ ni mo rí pé ó ti kọ petition sáwọn ọlọ́pàá ní zone two for how many uh, láti april láti may náà ti sample letter yẹn fún ìgbà tí mo dẹ̀ ṣì rí as as of uh, june twenty something ó sì ń sọ fún mi pé ẹ eh, wọn ò tí wọn kò tí possible wọn ò tí ṣe nǹkan kan nípa ẹ̀ so you will know that they just don't want to do anything mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ lọ́ọ̀yà mo ń bọ̀ ẹ má bọ̀ ni the law àwọn tí wọ́n sọ pé lọ́ọ̀yà ń ṣe lọ́ọ̀yà náà mọ gbàbọ̀dé ni. ah èmi ò rò bẹ́ẹ̀ o ẹ jẹ́ kán land ọ̀rọ̀ ẹ jẹ́ kán land ọ̀rọ̀ bẹ́ẹ̀ so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo wá rí gbogbo nǹkan tó ń ṣe yẹn mo wá competition sí chief judge because wọ́n wá jẹ́ kí adájọ́ yẹn retire because tí kò bá retire ó ti sọ pé òun máa make sure pé òun declare àwọn case tóun ti parí ó máa declare judgement kóun tó lọ even the last person was keeping it for about four months. ṣé gba ẹ̀ńsà sí ẹni wọ́n jó court ni. sir. so document jóná court. ẹ eh, document lọ́ọ̀yà ló jó adájọ́ ló jóná but adájọ́ ṣe mọ̀ pé òun ló interrogate wa ó sì máa ní àwọn kankan lọ́wọ́ personally then ó sì máa rántí gbogbo àwọn incident tí ó ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tó ń interrogate wa then mo sure pé ó máa rántí pé àwọn forensic expert wa mo dẹ̀ sure pé ó máa rántí gbogbo àwọn forensic report yẹn. torí time wa wọ́n ti assign ẹjọ́ yìí fún sí court mi báyìí. wọ́n ti assign ẹ̀ sí court but nǹkan tó wà níbẹ̀ ni pé hmm. wọ́n mi lè sọ ìgbà tá a ti sunlé gbẹ̀yìn we have been running up and down nǹkan bẹ́ẹ̀ ni nǹkan tí àwọn pásítọ̀ kọ́kọ́ sọ pé nǹkan tó tẹ̀ ṣe pẹ́ bẹ́ẹ̀ yẹn ni pé ń ṣe náà sọ yìí pé tán bá ti kidnap wa kán pa ọ̀tá wa sínú igbó kán dẹ̀ ọ̀tá wa ah. síbẹ̀ bọ́ nǹkan tó tí wọ́n fi eh, ìgbà tí wọ́n ti wọ́n mi pé gbogbo time bá ṣe máa rìn gbogbo nǹkan tá ibi tí àwọn èrò bá wà nìkan àti there was a time tí wọ́n yìnbọn tó yẹ pé ńṣe náà bọ́ǹdì mi sínú boot boots, oní boot mọ́tò oní mọ́tò náà fi gbé mi jáde kúrò ní area yẹn tí mo fi escape so ìgbà tí mo dẹ̀ rí pé gbogbo ọ̀rọ̀ yẹn ó ti di kán máa fìbọn lé wa kákàkiri mo wá competition sí ten government agencies mo kọ́kọ́ competition sáwọn ọlọ́pàá mo àwọn ọlọ́pàá ní wọ́n fún mi ní fóònù nọ́mbà mẹ́rin wọ́n á sọ pé tó bá yẹ pé èmi ti manage láti mú yàn kọ́ láàrin wọn yí ìyẹn làwọn máa tọ́ṣọ̀ ti tó máa fi ta ẹ mọ àwọn tí wọ́n fẹ́ wá kidnap mi. mo wá wò pé iṣẹ́ èmi ni mo dẹ̀ máa máa mú ìbọn oná gbé fún mi tí mo fi máa mú kidnappers so after that ah. so ìgbà tí mo rí pé wọ́n ṣe yẹn mo wá kọ lẹ́tà sí citizen rights mo kọ sí ministry of justice mo kọ sí public hmm. advice mo kọ sí house of assembly mo kọ mo mo tún lọ sí àwọn ọ̀dọ̀ àwọn federal lawyers mo mo ẹ àwọn women lawyer àti àwọn federal kìíní gbogbo wọn ṣà wọn ti now kò sí anybody to ṣe anything mo kọ sí house of assembly náà ti now wọn mo dẹ̀ kọ sí governor mo kọ the first one in june twenty one ipe at least kan sọ fún àwọn ọlọ́pàá let them do their job let them interrogate let them uh, do the necessary thing to find out if they want to do their job they know how they will do it and they will get uh, whosoever is behind it let them do their job. so n tó ṣàmú yín lọ́kàn jù ń sìn ni pé ẹ̀mí yín tán lé kiri. ẹ eh, báyìí for years we cannot stay at home there was a time tó yẹ pé mo wà opportune láti uh, keep asokunmu yìí pray for me of deeper life bible church ìgbà tán pray ni mo, we were able to go back home but kò pé one year tí wọ́n fi jókòó tí gbogbo wàhálà yìí tún bẹ̀rẹ̀ all over again sátúndì pé ká máa sá káàkiri we cannot stay in our how how how possible tí èèyàn nílé the last time tí mo fún forensic report because tí mo fún forensic expert ní another because later ìgbà tí mo wá sọ̀rọ̀ lórí internet tí lọ́ọ̀yà mi wá rí pé kínní ṣe rí rejected receipt on loan fi lodge win sí uh, probate adájọ́ reject ẹ̀ ní court nineteen six twenty nineteen pé fake ni so wọn mọ̀ pé èmi lélẹ̀ wọ́n ti wá lọ stamp ẹ̀ because he apply to do uh, uh, certified true copy of mm. all the documents in my file so wọn mọ̀ pé èmi lélẹ̀ yìí lọ́wọ́ eléyìí náà fẹ́ lọ lò ní kóòtù sìn pé eh, ó jẹ́ new because it has certified true copy stamp mm -mm. and they don't know that I have a copy that did not have certified true copy then from my letter here there was a time tí lọ́ọ̀yà mi kọ lẹ́tà sí mi tó kọ lẹ́tà sí mi tó sọ pé òun ó kọ lẹ́tà ẹ̀hẹ́ lẹ́tà yìí ló kọ sẹ́báwò tó fẹ́ gba owó òun fẹ́ gba àwọn court proceeding àti certificate true copy gbogbo ẹ̀ then ó kọ case report nínú case report case update tó kọ fún mi tẹ́bà nínú ẹ̀ nineteen six two thousand and ó sọ pé òun appear in court pẹ̀lú the other lawyer pé àwọn represent pé kíní tán ẹni tí ó kọ will receipt tó mú wá tán fi ní wọ́n lodge wins probate ó kọ́ síbi ìbá ìpádájọ́ reject ẹ̀ pé it's fake. if they lodge in. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Máa lọ máa máa lọ sùn ẹgbẹ́ yẹ́yẹ́ tá a that. i Meta, better than that. twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn rere thirty twenty. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lórí MTN line rẹ yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò Ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹ̀sẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn smartphone smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ lákòókò ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ tókè ààyè ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà nílẹ̀ ní rẹpẹtẹ fún jíjẹ thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àtijẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣí sílẹ̀. thirty twenty màmá ìyàbọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ ọ̀rẹ́ rẹ ló wáá fẹjọ́ rẹ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo adékọ́lá ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi tèmi náà lọ forúkọ sílẹ̀ ń gbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà Mecca. olúwa tún lè jésù oníṣẹ́ ìyanu tó ti gbéṣẹ́ rẹ̀ dé bí ti ṣe lọ́dọọdún nínú ìjọ CAC Christ Apostolic Church orí òkè ìléríṣẹ́ ìyànà àjíà ẹlẹ́rùmọ̀kẹ́ ẹgbẹ́dá local government ìpàdé àdúrà ọlọ́jọ́ márùn-ún tí ó mi gbogbo ayé tìtìtì àkòrí ọdún àkókò láti jí lójú oorun ọ̀rẹ́ wa wá fàdúrà gbárí ọdún tuntun wá wọkọ̀ àṣeyọrí twenty twenty two níbi tí ọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run alàyè ó ti máa fi ìrìn àjò rẹ̀ lé olúwa lọ́wọ́ pẹ̀lú àdúrà láwọn bíi pastor Henry Ojo president pastor dr jedi onagwa general superintendent president prophet ea ogunride pastor ea fọlọ́runṣọ́ chairman coordinating two pastor jo adeosun loyola district superintendent àtọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí pastor mo adeoye ni ó máa gba gbogbo èèyàn lálejò aago mẹ́sàn-án òwúrọ̀ ńlá dùn ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹta sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún tá a wà yìí lórí òkè lẹ́sẹ̀ praying ground ẹlẹ́rùmọ̀kẹ́ ìyànàjẹ́ ìbàdàn lọ́dún yìí wàá rí tiẹ̀ ṣe lórúkọ jésù jésù abarapá àti gbogbo ayé ọ̀kùnrùn tara ẹ̀ mọ̀sẹ̀gbà ẹ̀sẹ̀ láàyè kókó lè faranda sago ara rẹ̀ titan black seed plus ni ó yàn láàyò ó lérò jà sara lóore vitamin c nínú ó ń da jìnnìjìnnì bọ àìsàn tó sì nílé wọn dànù lágọ̀ ara titan black seed plus ó ń ṣèrànwọ́ fẹ́jẹ̀ láti ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ nínú bọ́gọ́ ó ń gbógun ti onírúurú àìsàn nípa èròjà immunity pẹ̀lú àwọn àǹfààní míì tọ́pọ̀ yanturu egbòogi ìbílẹ̀ láfi ṣe titan black seed plus wà ní kóró capsule àjọ nafdac fọwọ́sí nílẹ̀ nàìjíríà olùléeṣẹ́ wọn wà ní. house one alẹ́sìlọ́yẹ̀ olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ UCH ìbàdàn good all yemẹtu bufayako lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni and aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn. iléeṣẹ́ àpò ògùn egbòogi titan national limited ló ń pín jáde fún gbogbo ayé akínyìnpẹ káàbọ̀ padà àníri wàhálà èmi àti àwọn tá a jọ wà ń bí ń sọ nǹkan hmm. èyí tí àwa ọkùnrin tá a máa ń dálẹ̀ ló pọ̀ jù hmm. gbàtà àkọ́kọ́ bẹ̀rẹ̀ ètò yìí à ń ṣàlàyé wípé n tí kálukú ní tí ò jẹ́ kí mọ̀lẹ́bí ó mọ̀ tí kálukú ní tí ò jẹ́ kí ìyàwó mọ̀ tàbí ọmọ ó mọ̀ ìbéèrè kan tó ń gbé èmi lọ́kàn ni wípé ǹjẹ́ ó ṣeé ṣe kí wọ́n kọ wíìlì kí ìyàwó yìí màmá yìí àti ọmọ méjèèjì kí wọ́n má sínú will kó wá jẹ́ orúkọ mistress àtọmọ rẹ̀ àtọmọ mistress àtàbúrò ọkọ ni ó wà wà nù will. tó possible. ẹ jẹ́ kí lọ́ọ̀yà dáhùn ẹ gbọ́ sà so possible. mà ń bọ̀ náà à ń bọ̀ ẹ farabalẹ̀. lọ́ọ̀yà so possible. kò sí nǹkan tí ò possible. lọ́ọ̀yà ni lóòótọ́. màá sọ ìrírí kan fún yín mhm. ẹni yẹn súnmọ́ mi lọ́ọ̀yà ni ó kọ wíìlì fẹ́nìkan nígbà tó kọ wíìlì fún ẹni yẹn ẹni tí gbogbo èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ọkùnrin yìí tó jẹ́ wọléwọ̀dì ẹ̀ tó bá lọ sí umra òun àti ẹ̀ ní bó lọ sí hajj òun àti ẹ̀ ní ṣùgbọ́n nígbà tí alhaji kọ wíìlì alhaji ní wípé ó lè làlájà. ó lè làlájà. bẹ́ẹ̀ ni. ó kọ sínú wíìlì bẹ́ẹ̀. ó kọ sínú wíìlì bẹ́ẹ̀ ó ní wọn gbọ́dọ̀ fún ní nǹkan kan nínú wíìlì. wọ́n sì jọ ń lọ múra lọ àjì. wọ́n sì jọ ń sùn wọ́n jọ ń jí wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu. a wá béèrè pé kí ló dé ó ní gbogbo iléeṣẹ́ òun ló ti lẹ̀dí àpò pọ̀ máwọn máníjà tán jọ ń jàun lólè. Hmm, aláàjì ti wá ká. aláàjì sì ti mọ̀. aláàjì ò sì sọ̀rọ̀. aláàjì ò dẹ̀ sọ̀rọ̀. wá dóòlì síbi ogún. kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ ó lẹ́mìí ń wà lọ́wọ́ àlàájá oníṣòwò òun ó sì fomi lò ogún tiẹ̀ nígbà yẹn nígbà tó ń wà láyé hmm. ṣùgbọ́n tóun bá ti kú o kò ní nǹkan kan mọ́ so irú yẹn sìn tán bá kà á tí gbogbo èèyàn mọ̀ pé aa ah, ah, ayọ̀ alájì ni wọ́n ṣe súnmọ́ra tó ayọ̀ alájì ni kò pọ́síbù hmm. irú eléyìí ò lè ṣẹlẹ̀. ọ̀dà lọ́ọ̀yà. Eh, ẹ jọ sá ẹ jẹ́ kí n correct nǹkan kan nínú will tán fọ́ọ̀jì yẹn orúkọ àwọn ọmọ wà ń bẹ. àwọn ọmọ ti yín yes orúkọ yín kọ́ orúkọ wà ń bẹ. after ìyẹn tán ti kọ ilé náà ṣẹ̀ṣẹ̀ wá sọ pé nínú èmi ìtàn lọ ṣe tán lọ sọ mí lẹ́tà tí wọ́n àwọn lẹ́tà yìí àwọn lẹ́tà tán ní àwọn tán gbé lọ sí corporate affairs. Hmm. náà wá sọ pé company after tán ti sọ iṣẹ́ tán tán ti sọ pé ó ti kọ wíìlì orúkọ wa ti wà ń bẹ náà ṣẹ̀ṣẹ̀ wá ní àwọn ṣe meeting pẹ̀lú àwọn trustee wípé wọ́n wá fún àwọn àti ó fún mistress ọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ ṣó possible after tó ti kú ló wá ṣe lọ sọ fún wọn pé kí wọ́n lọ sí corporate affairs kan wá sọ gbogbo ẹ̀dí tiwọn. Hmm. àwọn náà náà fọ́ọ̀jì wíìlì because kò ń ṣe nǹkan tó tẹ̀ ní kọ́kọ́ náà kọ́ àwọn náà náà tún wá lọ sí corporate affairs. mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan o wíìlì yìí àti ìtàn fọ́ọ̀jì tí àti original tó wà lọ́wọ́ yín ṣó fẹ́fẹ́ èèyàn àtọmọ yín. ṣé rí eléyìí ìtàn tẹ̀ tí court ní pé wọ́n fọ́ọ̀jì náà kò hmm. fẹ́fẹ́ wa. Mm because according to nǹkan tí wọ́n kọ síbẹ̀ wọ́n gbé wọ́n ní wọ́n fún àwọn ọmọ mi ní ten percent nínú company wọ́n fún wọn ní ten percent nínú company gbogbo ìyókù eh, mistress ní forty percent ọmọ ẹ ní àwọn ọmọ ẹ ní eh, ten percent. ọmọ mélòó ni mistress bí. ó bímọ méjì. méjì. bẹ́ẹ̀ni hmm. so ọmọ ẹ ní mistress. a jẹ́ pé eh, kì í ṣe ọdún kan kì í ṣe ìgbà tí ẹ sọ pé ọkọ yín lọ Port Harcourt yẹn ni ìgbà yẹn ni ìgbà yẹn ni. ẹ kò wọn lè bímọ méjì èèyàn lè bí èèyàn lè lóyún lẹ́ẹ̀mejì lọ́dún kan. ìgbà yẹn ni sẹ́mọ̀ tẹ́ bá wò ó eh, eh, tẹ́ bá wo ẹ̀ time tẹ́ bá wo age tẹ́ bá wo age tí wọ́n kọ yẹn rí pé ìgbà yẹn ni. Eh, ẹ madam ẹ ní sùúrù mà lọ́ọ̀yà mo fẹ́ bí yín ní ìbéèrè kan ẹ jọ hmm. ǹjẹ́ ó ṣeé ṣe kí lọ́ọ̀yà compromise. tó bá rówó pẹ̀lú bẹ́ẹ̀ ok ká ní pé èmi ni client yín sùn owó nù ṣaka kí n jẹ́ client yín èmi àti eob àwa jọ ní tá à ń bára wa fà lọ́ọ̀yà eob ó wá padà wá rí yín ó wá padà wá rí yín pé ó wá pè yín lẹ́lu owó tí mo fẹ́ gbà lọ́wọ́ eob yẹn o ó wá pàdé club yìí pé ní sùúrù owó tí mo fẹ́ gbà lọ́wọ́ eob yẹn o pé tí mi ò bá tí ẹ bá lè cooperate kí n má gba owó yẹn lọ́wọ́ eob àwọn á ṣe yín dáadáa náà kan sọwọ́ lẹ̀ gbígbà wọn bá ta match. gbígbà tẹ ta ṣó possible bẹ́ẹ̀. <laughs> Ah, ẹ ẹ ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí lẹ́ni bàbá náà. a lè ṣẹlẹ̀ ni. generally. personally èmi o mm. èmi o n lè ṣerú ẹ. ṣùgbọ́n ǹjẹ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. pẹ̀lú òrírí tẹ̀ ti rí. Eh, ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé Judas náà dáa jésù jésù ó ti dá so àwọn èèyàn bíi júdásì náà wà. a ti yọ nta fẹ́ yọ a ti mú nǹkan tá a mú. so ilẹ̀ eh, eh, fẹ́ báyìí mọ́ mi. Eh, mo ń bọ̀ ká tó lọ bí ti ń tẹ́ ẹ fẹ́ ó ti wá túmọ̀ sí wípé ó ṣeé ṣe hmm. kí mistress gan hmm. kó jẹ́ pé ìgbédìde ni mistress àtọmọ ẹ̀ láti gba tí wọ́n fẹ́ gbà tàbí jókòó tẹ̀ nínú ogún yìí. ó ṣeé ṣe kó jẹ́ pé lọ́ọ̀yà tó kọ wíìlì pẹ̀lú ọkọ yín ló gbé mistress ló fi mistress sẹ́ẹ̀tì ọkọ yín nígbà tí mistress ti release album méjì fọkọ yín ó wò pé ó yẹ kóun náà ní nǹkan tí ó rí jágbà nínú ọkọ yín. ẹ máa gbọ́ tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ọkọ yín ní mistress ó yẹ kẹ́ ẹ ti gbóòórùn mistress ipe ọkọ yín bímọ síta àbí ọkọ yín ní obìnrin míì níta láàrin gbogbo ìgbà yẹn títí dìgbà tọkọ yín kú ẹ gbóòórùn kankan rárá. ìjọ tí mo kọ́kọ́ rí for the first time mo rí ní ìgbà tá à ń ṣe wakekeep ọkọ yìí ti kú ńgbà yẹn ìgbà yẹn ni mo rí then after tó kú ojoojúmọ́ ló ń sunkún tó ní pé wọ́n fi wọ́n fẹ́ pa wọ́n fi àjà wọn mọ̀ wọ́n fẹ́ pa ọmọ pé kí pé ká lọ demand for DNA test pé ọmọ ẹ̀ obìnrin yẹn ipe wọn lò fóun ni póun kọ́ lòun bí ọmọ yìí pé kàn yọ pati kàn ẹ̀sùn bọ́dọ̀ òun anything bó jẹ́ bọ́ọ̀n náà rí bó jẹ́ irun náà rí kọ́ lọ fi ọkọ mi ló ń ké lójú oorun tó ń repeat ojú oorun ló ti sọ bẹ́ẹ̀ fún yín ló ti sọ fún wa pé ká lọ di má di kú DNA test. ẹ máa gbọ́ ẹ̀yin ni wọ́n sọ fún àbí lójú àlágbà ọkọ yín ti kú tàbí. bẹ́ẹ̀ni ṣé family ni wọ́n sọ fún àbẹ́yìn. èmi àtàwọn ọmọ ló ń appear all the time tó ń sọ bẹ́ẹ̀. mi ò ṣe tender court lọ́ọ̀yà yóò ní gbà. ẹ àwọn ti ẹ̀ ready ẹ ṣe mọ̀ pé ó sọ pé káwa ṣe ni if you want to do it àwa la máa sọ fún court pé since I've never seen this woman before if this child belongs to my husband I want them to conduct DNA test on it. Hmm. kí lẹ fẹ́ gan báyìí. nǹkan tèmi tiẹ̀ fẹ́ because I've written letters. Hmm. mo competition sí ten government agencies no, and they are not know. doing anything i've been paying my tax to Lagos state government for more for about thirty solid years i've been paying uh, this tenement rate not fi bẹ̀rẹ̀ aside from that wọ́n gbé lọ sí land use charge ìyẹn náà kò eh, eh, yàtọ̀ sọ̀rọ̀ land use charge èèyàn máa ń san kí ló máa ń pè tá a máa ń san lórí mọ́tò àmà àmà gbogbo àwọn hmm, yẹn eh, eh, it's still for government so why should somebody have this kind of problem and they will look away people are dying in Nigeria on daily basis they are kidnapped with cases of Boko Haram cases of uh, Fulani herdsmen are they not tired of seeing blood what do they want from us who do they want us to go and meet hmm. I wrote petition to police. They want me to go and catch robbers by myself, a woman. What gun did they give to me that I will go and be killing people with? they refused to do their work they gave me phone number the time that I did I not have phone number when they are pursuing me and I was running they put me in a boot of another person car to escape was I not with the phone number when they were shooting so and I saw that they rushed me down to hospital. Fẹ́ni They cannot keep quiet about it. The fact that I'm, aside from all this I'm even a registered member of APC though i don't give them money but i always stand in the gap for them because uh, let god be god and let men be liars there are widows and there are widows láti ìgbà tí ọkọ mi to kú and dídé But for the past ninety years I've never had anything to do with any man. And when I call God, He must answer me. Because the Bible says in Exodus 22, verse 23 to 24, that if anybody oppresses a widow and fatherless, and he, they cry to Him, His anger will be kindled against them, and He shall kill them with death. Their wives shall become widows, and their children shall be fatherless. And that is where it's going to be for them. If they think they can just look away, eh, what are they eh, trying to do? Eh, ènìyàn bá sórí ẹni ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ o bí ò bá sórí ẹni ayé ayé ayé ayé tàwa o ayé gba pẹ̀lẹ́ o. ilé ọtí máa ṣayé yìí. hello. hello pẹ̀lú ẹ̀ka ẹlẹ́sà ẹ̀jọ́ ọ̀rọ̀ ga ṣe fẹ́lẹ́ mo fẹ́ kẹ́ ẹ bá ń bẹ obìnrin ìrànlọ́wọ́ kan ṣoṣo tí mo fẹ́ káwọn èèyàn ṣe fún ni pé àtòun àtàwọn ọmọ rẹ̀ wọn kúrò nàìjíríà kọ́ wá fìdájọ́ lẹ̀ fọlọ́run hmm. ẹ̀mí rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ló jáde o gbogbo ogún tí wọ́n gbẹ́júlé kí wọ́n kó fílẹ̀ fún wọn kó tiẹ̀ kọ́kọ́ kúrò nàìjíríà kó du ẹ̀mí rẹ̀ àti tàwọn ọmọ rẹ̀ kọ́ ọmọ nǹkan táwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ lọ́jọ́ ọ̀la hmm. gbogbo tí ẹjọ́ kò lè kó fílẹ̀ fún wọn kọ́lọ́run ó ṣèdájọ́ hmm. ọlọ́run ìbàjẹ́ ṣe. ṣé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. ẹ gbọ́ nǹkan tí wọ́n wí. mo gbọ́ sọ. ẹ jẹ́ àfìjà fọlọ́run jàkà fọ́ lẹ́rán. hello hello. ẹ kúrọ̀lẹ́ ẹ yí rédíò yín lẹ́jọ́. ẹ kúrọ̀lẹ́. yes sir. ẹ nǹkan tó pamọ́ ojú ọlọ́run ló tó o iná wúmà yẹn ti wá ń sìn láti wá sọ bọ ẹni tí ó ń fún jà sí sìn ó ti kú ìgbà tọkọ bá wà láyé náà wẹ ó yẹ ọlọ́run ìṣó ẹ. àjọrò la o let's talk about it. about o. ẹ wò ẹ yí rédíò yín làbí kẹ kúrò níbi rédíò ẹ jọ torí Ọlọ́run ẹ má sọ wá dó mo ti yí rédíò lẹ. all right ẹ ló ẹ ti wà ń orúkọ yín lẹ ti ń pè wá. from government place. ọ̀ya ẹ bá wa dá sí ẹ jọ mo náà mo fi bẹ màmá yìí ní dẹ́mi mi ẹ̀ mú o. du ẹ̀mí ara àti ọmọ. ẹ jẹ́ kó du ẹ̀mí ẹ̀ eléyìí ti lọ́wọ́ ayé nù inú mi dẹ̀dùn pé olóhùn lọ sí ṣọ́ọ̀ṣì ìránṣẹ́ ọlọ́run ló bá yẹn sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó du ẹ̀mí ẹ̀ àti tàwọn ọmọ yìí lórúkọ jésù ti násẹ̀tì ẹ̀mí ẹ̀ ò ní ṣòfò àti tàwọn ọmọ wọn. thank you. ẹsẹ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe lọ́ọ̀yà kí ni àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fún arábìnrin gẹ́gẹ́ bí agbẹjọ́rò amòfin amòfin nbí ọ̀rọ̀ dé dúró yìí kí lẹ rí kí ni ìwòye yín kí lẹ rò pé èèyàn lè ṣe tí ọ̀rọ̀ bá ti rí báyìí ká ní pé ẹ̀yin ni lọ́ọ̀yà arábìnrin kí lẹ máa gbà wọ́n níyànjú láti ṣe. ṣe rí èmi ni mo ní kán wá orí programu ẹgbani ẹ̀làjà náà wá bẹ́ẹ̀ ni pè mí yes mo wá ní pé programu yìí let's talk about it ló dáa fún pé kán wá now lórí ọ̀rọ̀ protection yẹn wọ́n ní di lọ́ọ̀yà gidi tí ò ní compromise. Hmm ẹ̀yin náà ti gbà pé wọ́n máa ń compromise báyìí good ẹ̀yin náà ti wá gbà pé lọ́ọ̀yà ń compromise báyìí very good very good. kò síbi tán fún so wọ́n ní di lọ́ọ̀yà tó dáńtọ́ tí ò ní compromise tó lè dúró tì wọ́n tí ò ní yẹsẹ̀. bẹ́ẹ̀ ni because hmm. one ìgbà tọ́mọ wọn fẹ́ ṣe exam àwọn mọ̀ bọ́n ṣe rìnrìn yẹn ń gbà yẹn. tó jẹ́ pé ọlọ́pàá ló lọ dúró ti ọmọ yẹn. tó dúró tọmọ tó sọ̀rọ̀ àǹdọ̀ ọmọ tó fi ṣe tán. títí ọmọ fi kúrò ní nàìjíríà. bẹ́ẹ̀ ni mo lè wá béèrè kinní kan lọ́wọ́ wọn pé ṣé àwọn ọlọ́pàá yẹn ṣé wọ́n sì mọ́ ni. Hmm. ẹ̀sán wo fún wọn ń gbà yẹn ni. iṣẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn pásítọ̀ wa torí ìgbà tí mo lọ tí mo lọ tán. ṣe é sanwó fọlọ́pàá láti bá yín dáàbò bọ́ ọmọ yín. mi tẹ wá sanwó because wọ́n béèrè pé kí n san hundred thousand ọlọ́pàá tí wọ́n wá ní kí n lọ bá létà ó wá ní tí mi bá ti sọ hundred thousand wọn ò ní ṣe anything so ibẹ̀ ni pásọ̀ wa ti bá mi pé eh, commissioner of police kan tí wọ́n mọ̀ àwọn ni wọ́n wá pe ọ̀gá ọlọ́pàá yẹn ọ̀gá ẹni tó ẹ̀ẹ́dì gbogbo division. ṣẹ̀bẹ̀ ẹ ṣì pásítọ̀ yín ẹ̀yìn náà ṣì le. ẹ wọ́n ti wọ́n sí ní Èkó north náà wà. ṣe ni bẹ́ẹ̀ mo dẹ̀ ti lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá dé àná ṣe rí nǹkan tó wà ńlẹ̀ yìí tó bá jẹ́ pé ìgbà tí mo appeal sí government gbogbo àwọn ten government agency ibi tí ó yẹ kí aráàlú eh, eh, sá lọ yẹn àwọn petitions tẹ̀ ń kọ yìí kí ni tendency kó dọ̀hún yẹn. ṣẹ́ẹ̀rì wọ́n receive ẹ̀ tí kò bá dọ̀hún they should do investigation in their offices. madam they stamp it madam, and they they give me receivers copy. madam ẹ jẹ́ kí n ya yín ní kinní kan. okay sir. ṣẹ́gun ibi ọ̀rọ̀ dé dúró yìí. bẹ́ẹ̀ni sir. ẹ ní àǹfààní kan. okay sir. àǹfààní yẹn dẹ̀ ó wúlò fún ẹ̀yin àtọmọ yín. okay sir wọ́n ń pe kinní kan ní asylum tẹ́ bá apply tẹ́ bá rí lọ́ọ̀yà gidi tó bá yín apply ẹ tiẹ̀ kọ́kọ́ kúrò nàìjíríà ẹ bá fìjà fọlọ́njà kẹ́ ẹ fọwọ́ lẹ́rán kẹ́ ẹ wá ohun tọ́lọ́ ẹ fi ogún yín lẹ̀ o ẹ̀mí yín tẹ́ lẹ́ẹ̀ ń dùn yìí ní kẹjá dùn ẹ máa gbọ́ ẹ apply adà sí Canada àbí àwọn ẹmọ bíi tí ẹ lè ṣe sí mm-hmm. wọn á gbà yín níyànjú ẹ pẹ̀lú nǹkó tó wà nílẹ̀ ẹ ti ní good proof and evidences. tó yẹ pé wọ́n ń lépa ẹ̀mí yín wọ́n ń lépa ẹ̀mí yín ẹ sì ń wábi tí ẹ ti rí ààbò. kẹ́kọ́ gbé ẹ̀mí yín sápamọ́ náà wọ́n gbé Jésù gan sá lọ sí Egypt. so ìyẹn ni màá gbà yín níyànjú pé tẹ́ ẹ bá ti rí lọ́ọ̀yà gidi ẹ kọ́kọ́ ṣiṣẹ́ lórí ìyẹn náà gẹ́gẹ́ bí àwọn tán pè wá ṣe sọ ààbò ẹ̀mí yín àtọmọ yín ó ṣe pàtàkì ọmọ yín ṣìṣẹ́ kù kan ẹ fogún lẹ̀ ogún tẹ̀ ń jà lé lórí iná kí ni assurance pé ẹ padà wín ni ẹ. ṣé wàá rí àwọn tí wọ́n bá yín fínra yìí gbogbo ọ̀nà pátá ni wọ́n fi ń ká wọ́n fi ń kákù yín ó ti yé yín spiritually wọ́n gùdù jù yín lọ ah, honestly àṣà wọn gùdù jù mí ah, wọ́n rìn pé wọ́n gùdù jù mí lọ wọ́n eh, ti pa mí irọ́ how many years náà ti ṣe. ẹ rí i pé gbogbo ibi tẹ́ ẹ wá ìrànlọ́wọ́ sí wọn títí dá yín lóhùn. ẹ eh, wọ́n lè má dáhùn ṣẹ́rí ah. ṣẹ́rí ẹ̀ mọ̀ nǹkan táwọn èèyàn ṣe máa ń fún pé wọ́n máa ń fi big wọ́n máa ń fi ipa wọn wà important nítorí pé ò kì í ṣe ìdájọ́ immediately. Oh, eh, ṣe rí i pé kò kò kí ẹ máa gbọ́ torí pé kò oh. kì í ṣe ìdájọ́ immediately ẹ máa gbọ́ ah, sà mọ́ torí pé kò kì í ṣe ìdájọ́ immediately yẹn gangan ó ti yé yín ọlọ́run fúnra rẹ̀ lè pa Hẹ́rọ́dù o àmọ́ ní kí Joseph gbé kọ́kọ́ mọ gbé ọmọ sá lọ. Eh, ẹ nítorí yẹn ẹ kọ́kọ́ yẹra náà. ẹ ẹ yẹra ná hello. hello. hello. hello. hello. ẹ kúrò lẹ́mà. ẹ kúrò lẹ́sà. orúkọ yín bọ̀lẹ́ ti ń pè. eob èmi ni mrs adékọlá. ẹ bá wa dá sí ọjọ́ ti lọ. Eh, the same thing tó happen sí woman yẹn ló happen sí mi. ọ̀tàn. dọ́ọ̀ kì í ṣe ọ̀rọ̀ girlfriend àbí obìnrin bímọ fọkọ ló ṣe tèmi àwọn fámìlì ọkọ mi náà gba gbogbo properties lọ mi ìgbà tó dẹ̀ ní kí n gbójú kúrò ń bẹ̀ mo gbójú mo lọ sí church wọ́n sọ pé kí n gbójú kúrò ń bẹ̀ seven cars nígbà lọ́ọ́ mi àti gbogbo àwọn dúkìá tó lóko tó ẹni kan jọ torí ọlọ́run kan fi gbogbo ẹ̀ lẹ̀ kọ́kọ́kọ́ du ẹ̀mí wọn àti tàwọn ọmọ. Hmm. ẹ ṣeun gan. kọ́ du ẹ̀mí wọn ẹ̀mí wọn ló important o tèmi since twenty five years ago ni. Hmm. dọ́ọ̀ mo ń pàṣẹ àwọn àwọn nǹkan kan tí mo ní ìdí bí owó bí ìrànlọ́wọ́ bọ́ then mo mọ̀ pé àwọn ọmọ àsanjọ́. àmín ẹni kan gbé ojú kúrò nineteen years. ń ń mhm. nineteen years ọdún mọ́kàndínlógún. bẹ́ẹ̀ ni kí ni assurance pé ńgbà tán bá ń bá nǹkan kan mọ́. Mhm. torí wọn tí wọn ti ah, loot gbogbo ẹ̀ tán tó jẹ́ pé wọ́n rí ten million gbà jáde lákàntì láì. kí ni assurance pé gbogbo ẹsẹ gbogbo ìjà tán jà yìí. nǹkan tó ṣẹlẹ̀ tó fi dàbẹ́ ni ṣé àwọn pé mo sọ fún yín pé ìgbà tí mo kọ́kọ́ wà lọ lẹ́tà sí ọ́fíìsì wọ́n sọ fún mi pé is a life threat ọ̀gá wa pátápátá ó ní is a life threatening issue ipe tí mo bá fẹ́ gba tí mo bá gba àbí tí mo bá fẹ́ gba leave of absence àwọn ready láti fún mi èyí tó wà lábroad gan ẹ mọ̀ pé studying abroad sef kò ń ṣe mi lè ka oye millions of naira ká má ṣe ṣe sọ pé èyí tó wà ní federal university tí mo tún ní láti gbé lọ sí kínní that's why tí mo ti travelling abroad tí ìyẹn náà bá tún lọ continue lọ́nsì. ibi tí mò ti ń wò nìyẹn pé gbogbo wàhálà tó wà níbẹ̀ náà ni. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ó kẹnu ju bá a ṣe ń wòye lọ bí mo ti ń wò nìyẹn pé. gbogbo millions of naira. èmi ò rí èmi ò rí èmi ò rí ẹni tó ń bá yín fa ibi mistress mọ́ o kọ́ mọ̀ jẹ́ pé ìyàwó kejì ni o. ìyàwó kejì bíi ti báwo ah. I did a legal marriage ah. uh, court sherry, marriage sherry, ni mo ṣe. sherry when it comes to mistress uh, under the law mistress lè má ní entitlement uh-huh. lórí ogún ọkọ wọn lórí ogún ọkọ but ọmọ ọmọ tó bí ọmọ tó bí ní entitlement orúkọ mistress náà tó àbíyá orúkọ ìlú ah. wà ń bẹ orúkọ àwọn ọmọ ní gbé orúkọ mistress kan jáde ah. gbogbo ẹ̀dì tàwọn. ẹ ti understand. ó yé mi ṣùgbọ́n orúkọ mistress wà nínú will. <laughs> nínú will. bẹ́ẹ̀ni ohun orúkọ mistress yà bíà. dẹ́ni àwọn ọmọ nǹkan tó ṣe tí wọ́n kì í ṣe pé ah. bóyá orúkọ ẹ̀ tiẹ̀ wà bíà. ṣẹ̀rí when it comes to will ok ẹ jẹ́ kí n fún yín ní example kan mhm. Gani Fáwẹ́yìnmí olórúkọ ń lò will ẹ̀ wà lórí internet ẹnìkan bímọ fún kì í ṣe ìyàwó ẹ̀ ó dẹ̀ wà nù will yẹn ó kọ síbẹ̀ ó ní nínú gbogbo ogún òun o kàn fún ní one million naira ilé òun kó gbé fún oyè ìgbà báyìí ṣùgbọ́n tó bá lóyún ṣáájú ìgbà tó ń fún dà nínú ilé yẹn. tọjọ kọ tọkùnrin mọ mi bá ti lóyún mi o. ó kú òun bẹ́ẹ̀ ó wà lórí íńtánẹ́ẹ̀tì wíìlì Gani Fáwẹ́yìnmí ó ní ìṣèyàwó èyí tó jẹ́ ìyàwó ọkọ síbẹ̀ eléyìí ìyàwó mi ni eléyìí ìyàwó mi ni eléyìí o ìyá ọmọ mi ni. madam yìí sọ nǹkan kan lẹ́ẹ̀kan tó ó mú mi lẹ́mìí wọ́n ní for the past nineteen years wọ́n ní àfi tó bá jẹ́ pọ́kùnrin mi ìgòrí àwọn hmm. láti gbà yẹn lọ́lọ́run òfin ní jà fún ọlọ́run àwo ìyẹn àfi dúró tì í ẹ jẹ́ ká fìjà fọlọ́run jà amẹ́ni amẹ́nìkan náà tó jẹ́ pé ó padà gba ipò ẹ̀ padà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ kan Mm-hmm. tó jẹ́ pé n tó fi tó sọ fọ́lọ́run nìyẹn pé àfi tóun bá gorí obìnrin mi mm. lòun ò ní gba ẹ̀tọ́ òun ó sì gba ẹ̀tọ́ yẹn ó sì ṣèjọba yẹn bẹ́ẹ̀ni ọgbà nípínlẹ̀ mm. Ọ̀ṣun. ẹ ǹlẹ́ bọ̀dá ẹ ǹlẹ́ òkú ah, ajúwèlé irọ́ jẹ́ à lọ mọ̀mọ́ ọlọ́run á fún yín o lágbára ọlọ́run pẹ̀lú ibi tá a bá dé a máa wá bẹ́ẹ̀ ṣe máa ṣe àti lọ. ẹ ti last week di next week. ẹ jẹ́ ká lọ sọ ń ta lọ́yà adúpẹ́ ṣe wọn thank you very much sir. ṣẹ́gun ọ̀yà jálọ jálọ jálọ. yóò bí lórúkọ mi ẹni ìtọ́lú ṣẹ́gun bámidélé àpàdé ńjọ́ mẹ́jọ. ìtọ́lá dílé mi lórúkọ mi ẹ̀mí tẹ́bù ẹ̀mí tẹ́bù ọ̀bọ̀ bá mẹ́pọ̀. so Paul Adejola ni goyin mọ̀ mi sí malam fresh ó di ní ajami ejò. Vincent ọmọ mi náà ẹ̀dá ńlájọ ṣiṣẹ́ bí ọdún agúnbíadé ẹ̀ka rẹ̀ kú iṣẹ́. kárí aláyọ̀ ká pàdé ní rẹ̀ kárí aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa láfíà ògùn ẹ̀mí kó máa jẹ́ fún gbogbo mùtúmù Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. bínẹ́bà gorí ilé ìmọ̀ fẹ́jú tuntun ni gbogbo ẹ̀yin ọ̀kùn ló bá ń kẹjẹ tẹ́ lè ṣe kẹ́ má gbẹ̀nẹ́ gorí ọ̀tà ẹ má fa ìlàkàsí jàmú kó sìgá síbikíbi tẹ́ bá ti rí kẹsìrí pẹ́ paná rẹ̀ kú fínfín má gbà pé tàbí fini lọrin nílé epo àti gbogbo bí tẹ́ni tafẹ́fẹ́ gáàsì ẹ má kànáà lùgbó ẹ sì má dáná sunlẹ̀ níbikíbi tó ti lè já jòrán àníri jàǹbá ọkọ̀ epo ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ẹ já jìnà síbẹ̀ kétékété ọdún ìṣáná sàròótọ́ àwọn ọmọ kéékèèké àní ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ la ní ṣòfò dúkìá ẹni bá létí kó gbọ́ dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ìtanijí wá láti fresh one oh five point nine fm ìbàdàn. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù ó jábọ́ ó fọ́nká ah, ló bá tán èso dáradára ti fọ́ adé ti kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yìn ti fọ́nká àtẹ̀yìn àti èso àjàrà wọn lò lólùṣọ́ ọkùnrin yìí ó ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjá bọ́kọ́ la ṣe gba oyè ká. jábàlẹ̀ rè é ó ó sì mọ́ ó tún ń dán one oh five dot nine fm na fresh e dey fresh káfó olówó ọjà kó dán mọ́rán ó dún ó and exhaustive news na fresh e dey fresh ká ṣètò tó kúnjú owó ó dún ó ń dán programs full of wisdom o na fresh e dey fresh. Papa, mama, my brother, my sister, make una dey hear am o. Oh, oh. Fresh FM na di Ogbonge radio wey dey rain o. Oh. No be only for Naija, Nigeria, àgbáyé pátá náà ti America, Chicago, Paris, Manchester, Canada, London, United Kingdom, etc. Na Fresh FM dey make dem fresh o. Ìwọ náà darapọ̀ báwọn jí fún kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán. Pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó àti èyí tó ń kọ́ni lọ́gbọ́n. Fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí ó fẹ́lẹ́. Bọ́ọ̀lù tó o tún dán. One five dot nine Fresh FM. Fresh one oh five point nine FM. see you for face, no smile. Sure. Hmm. But when you come out, then go him. But when you come out, dem go Dem go yimu, oh, dem go Dem go yimu, oh, dem go Dem go yimu, oh, dem go yimu. Dem go yimu, yimu, yimu, Àdìsá wọlé, ó wọlé, ó ń ṣe fanakolo. ọkọ̀ tuntun ló gbé wọlé owó ti dé. ìkọ́lé friend tó gbórí wọlé. wọ́n jẹ́ wọ́n mú mẹ́rin jọjọ. wọ́n jẹ́ wọ́n mú mẹ́rin jọjọ. You're on Nigeria's most listened to radio station. You are listening to